a آتنا دينا وأن جميع الأوان والآفات وأن يسبت وقد جاء خلفتي وتدبير لا تفرقنا بينها حتى تدينا مجاله وتولنا إلى jagun sójú ọ̀nà ọlọ́run ọ̀nà tó pọ̀ la fi jagun sójú ọ̀nà ọlọ́run afọwọ́ ni ọba afúnlẹ́lùwà èyí tó ń wá igbó lọ́lá jù lọ́nà nípa sọ̀rọ̀ òótọ́ báwọn ká tẹ̀ wá rúgbó wọn tẹ̀ fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ àwọn sọ àwọn àná abúlé tọ́bí ló ń gbọ́ yìí gbọ́dọ̀ ń tẹ̀lé wọn bí wọ́n ti máa ń sọ̀rọ̀ táwọn abẹ́ gbọ́rọ̀ ọlọ́run ṣàyà ìbàbá wa náà fẹ́. alladhina bismillahir rahmanir rahim alladhina yamshuna ala al-ardi hawnan wa idha khatabahum al-jahilun qalu salama. àti ayẹyẹ kan náà fi kí bàbá wa. yọ̀ọ́ àwọn táwọn tó gbọ́ àti wọ́n fara balẹ̀ torí máa ń sọ fáwọn èèyàn tí wọ́n bá gbọ́ àti ibi àwọn èèyàn béèrè ibẹ̀ kí ló gbọ́ bí wọ́n àti tó lọ kó wọ́n lè rí ròyìn wọ́n àti tó gbọ́ kó lè rí mọ́kó lówó kó mọ́ máa fi kan pè kan àbí kó mọ́ máa gbé kan sí méjì wọ́n jẹ́ ìmọ̀ náà ní kó fara balẹ̀ àwọn bàbá wa náà ní àfihàn pọ́ńtà kan àwọn àṣẹ bàbá wa lè mọ̀ràn àwọn abdulrasheed ọlọmọsà jẹ kí á rí wọn pẹ́ ọlọmọsà jẹ ká rí wọn pẹ́ jẹ kí wọn bá iṣẹ́ yìí bẹ ní islam àìsọ bẹlẹ azọlẹ wà nílé wọn bẹlẹ jẹgàlẹ yóò ṣe wọn bẹlẹ wọn ṣe rè amọnà bẹlẹ káwọfì bẹlẹ bẹlẹ àti làkọjá kọkàn àbẹlẹ kíkan fún wọn làkọjá akọrọ tó ń bẹlẹ àkọsíkan عزيز عليه ما عليكم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن والله توكلت حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتيهم من جوع ومن مخافيته آمين آمين أعوذ بالله من الشيطان الرجيم àwa ìjọ ọlọ́dọ̀ ọlọ́run kò lọ́dún èṣù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé. بسم الله الرحمن الرحيم pẹ̀lú ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àjọkẹ́ ọ̀run. الحمد لله adúpẹ́ fún ọlọ́run. wassalatu wassalamu ala rasulillah. àlékún ìgbẹ́ ọlọ́run ìgbẹ́ ọlọ́run kó mọ bá nílùú wa Muhammad. wa ala alihi. واصحابه ومن والاه. ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبد الله ورسوله. bákan náà là ń jẹ́ pé ní ọ̀gá wa àwọn àlejò Muhammad ẹrú sọ náà ní òyìnbó ọlọ́run ọba ti ní. shahadatan biha aishu duniyaya wa ana mutma'inna alqalb. ìjẹ́rìí tá ń jẹ́rìí yìí ìjẹ́rìí kan ni tí fi máa ṣe ìṣẹ̀mí mi tó sì jáde pé ní tí n bá fi wọnú sáré ìjẹ́rìí náà ní fi wọ̀ ọ́. shahadatan wọ́n kò kọ́ bìlù bí ha mú tọrọ wọ́n lọ kí wọn. ìjẹ́rìí níbi wọnú sáré múnáàtì níbi parí dé màláíkà méjì ni àti múkàrù àti nàkírù. ṣàhádà tàbí a ọkọ̀ àfú yóò mẹ́lẹ́mẹ́ àṣàrí wọ́n wọ́n há sọ́kù àmàmà ọ̀bẹ àlẹ́mí. kódà tó bá ti dán gbèdà ìyáàmà nígbà tí wọ́n bá gbé mi dìde tí sì ṣèṣe oṣẹ́ ìjẹ́rìí ni wọ́n fi gbé mi dìde òun ni wọ́n fi ṣèṣe òní. ṣàhádà tàbí amúṣe alàṣọrọ ti alùbáríkè sáàtẹ. tó bá jíjọ́ pé dàlùkìyàmà nígbà tí n bá fẹ́ nkọjá lókè àṣírọ́ọ̀tì ìjẹ́rìí náà ní ìfìrì nkọjá bí ìgbà tí mọ̀nàmọ́ná bá kọ́. shahadatan biha adkhulul jannata ma'al ladina an'ama Allahu alayhim min an-nabiyyin was-siddiqin wash-shuhada was-salihin wa hasuna ulaika rafiqa. ìjẹ́rìí tá a ń wí òun náà ní ìfiwọ́n náà níbi máa bẹ pẹ̀lú àwọn tọ́lọ́wọ́n bá níbi ọlọ́tí parí ìdẹ̀ra lé lórí nínú àwọn ànábì ọlọ́run nínú àwọn olódodo èèyàn nínú àwọn tí wọ́n kúkú ṣèyídí àwọn tó jáde pé ní àwọn ẹni tó jáde lẹ́yìn téèyàn bá kẹ́gbẹ́. ẹyin wà lẹ́kọ̀ọ́ ti wá èso ìwọ̀n. ẹyin ọmọ ẹ̀yà wa nú ọlọ́run gbogbo wa pátá wa láwẹ̀. salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. gbogbo jama lápapọ̀ ẹ bá wọn panu kò fẹ́ sọ pé ní alihamudulilayi. alihamudulilayi. ẹ bá wọn wúlò ní ẹ̀ka sí. alihamudulilayi. ẹ bá wọn sọ pé ní alihamudulilayi rabbil alamin. alihamudulilayi rabbil alamin. a tó fà á tí mo fi ní kẹ́ bá ń dúpẹ́ fọlọ́run. a wíwá bílẹ̀ ní ọ̀yẹ̀ tán díẹ̀ lóko. kò sí ní dùn mọ́ mi ẹni tí ń dín tẹ̀lé mi tí ìsọdún mẹ́fà tí ìṣe méje tó sì gbà mí láàfà rẹ̀ ìyẹn ni aláàjì wa bàbá Ibrahim Ọládélé àwọn dà àwọn nìyẹn kí wọ́n ní àwọn fẹ́ kí wọ́n á ṣe wá sí fáwọn jàmáà kan tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí aṣíwájú àtọ̀gá fáwọn wọ́n ní kò sí láì fi. àwọn èèyàn yíyan tó wá rìn yẹn láàrin ara wọn ọ̀rọ̀ pálájì wọ́n yẹjú sí ní jọ́nà àtẹ̀lẹ̀ kan. wọ́n fẹ́ wọn mọ́tò wọn kánjú jáde wọ́n ní ìṣàlá. ètò yìí àwọn ọdún ṣèlú kò sí lápọ̀lẹ̀. àfẹ́mi fọ́ra mi mo fẹ́ lọ ara mi jẹ́ inú o. èyí tà sí nígbà tá a wà ní kéékèèké òun ni pé àlùfáà wọ́n fa àmà wá àjì ọmọlúwàbí èèyàn tó bá sọ̀rọ̀ yóò máa di òun nìṣẹ́ nígbà ya mo ti ní ìrìn àjò tí mo fẹ́ lọ lè ṣe wáàsí ìyẹn lamẹ́ríkà nígbà wọn á pè mí ẹ̀yin lọ́gbọ́n ọba àlọ́ ní pèmí láti lọ rí wọn làwọn fẹ́ wáàsí wáàsí lọ́jọ́ ìdùnnú náà tamẹ́ríkà ó tún wà bẹ́ẹ̀ kọ́ wa ní tamẹ́ríkà pé nígbà ọ̀ya ọlọ́run á máa pẹ́ tó máa lọ ilé nígbà ọ̀ya tí fẹ́ ilé gbèmí ọ̀dà bí ẹni bá níyàn yín da pẹ̀lú pẹ̀lú gbèmí. èèyàn tí máa ń pè àfáà súnmẹ̀ ní wàásí òdodo ló fẹ́ gbó àfáà súnmẹ̀ ṣe tí ọ̀wá lóde tí ọ̀wá lè ti gbé ọbí tọ́rọ̀ àbí kọ́kọ́ kún lọ́wọ́. etí kún àfáà súnmẹ̀ lẹ́mìí tó bá lọ sí wàásí nǹkan mẹ́ta ni àkọ́kọ́ àbá àtúnà tí ń ti wá sí bóun là ní àyè tí ní ìdàrú pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ti ń sọ orí sábà pé ní gbogbo àbá àti ń ti wá sí ẹgbẹ́ ní wọn tí wọn lọ́jọ́ ìkìyàmọ̀ ó wà sí ni tọ́ba yìí jẹ́ ìkìyàmọ̀ ọlọ́run sọ fún pé lágbájá máa wọlé lọ yóò wá bí ọlọ́run pé wọ́n lọ́run mo kéwú ó fi yé mi mo wá bí jíṣẹ́ rẹ mo fi ṣe wá sí ọlọ́run níbẹ̀ ni oge mú tòótọ́ àwọn ọlọ́run sì fi yí o ó sì fi kéwù sí wá sí ṣùgbọ́n ṣé kò ní sí ọlọ́run ọba yẹn tó ń ṣe lọ́wọ́. ni wọ́n sọ pé àfáà ni ọmọ ẹgbẹ́ wọ́n máa wá sí ṣe nítorí wà lẹ́nu ẹ̀ tó ń ṣe wá sí kinu wọ́n sì ti wí fún ọ máa lọ rọ̀ náà automatically ní abajẹ yọ lọ jọba lọ wá sí yọ kọ́kọ́ wo èmi ara rẹ náà pèsè àníyàn tọ náà ní balọjá bẹ́ẹ̀ pálípà níyàn ń yege nínú kó fi àbí kó tán sí. ẹlẹ́ẹ̀kejì bá a fọ wá sí àfọ̀dá wà tí máa lọ bìkan ọlọ́run àníyàn tó kù sí làkọ́kọ́ iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ọlọ́run má jẹ́ sọ kẹnu má gbé mi káwọn má gbé mi ìtọ́nà wọ̀ tó tàn lẹ́bi ọ̀sọ́ kí n má sọ nínú tí ó kún àpá àsúnà lẹ́bi ló pé ẹ ọlọ́mọdé ẹ̀sìn sọ orí sábà pé gbogbo àpá àti bá ń ṣe wá sí ẹgbọ́n mi yé àpá àti bá sí pàtùwá ẹgbọ́n mi yé ìdí ń ṣe ni pé ọlọ́run kọ lẹ́tà kalẹ̀ tán ọwọ́ àbúrò lẹ́tà ọlọ́run ọ̀sáìn ọ̀bí àpọ̀ ọlọ́run lẹ́nu báwo èèyàn sọ pé ẹnu àpá alágbájá mo ti mo fetí mi gbọ́ táàfà lọ́dà ni táàfà ọ̀bá lọ́dà ni ò ní ṣe ìyẹ́ gbogbo àfà ní sáyẹ̀dì àfọlọ́ kò jẹ́ kọ́sá yìí àfà ní oṣù wà tí ọmọ rẹ ló pé ṣé ní tí mo fẹ́ sọ ṣe tọ́lọ̀ sọ níta ṣé ní tàbí sọ ní òdì méjì ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n wá lẹ́bi àfà tí lọ́ọ́ ti wá sí òun ni pé àwọn tí lọ́ọ́ bá sọ̀rọ̀ yọ ọlọ́run bó o lóòdì bá ń fi mọ́lẹ̀ sínú ọkàn wọn tí n tí mo bá bá wọn sọ tí ó wọnú ẹ̀mí wọn tí wọ́n wà sí sẹ́kọ̀ọ́ ìyọba ti dá tí wọ́n mọ ojútó nínú ìgbésí ayé wọn èyí tí wọ́n bá ti lè ṣe tọ́lọ́wọ́ wà fi hàn lọ́dún tí wọ́n lè èyí ò ní já pé wà sí lápá lára àwọn tá a bá ṣe kọ́ mẹ́ta bàbá bá wà ní ọ̀rọ̀ ìdí òṣèṣì èmi tí fẹ́ sọ̀rọ̀ ọlọ́run máa gbà níyàwó sí i ebi bi sọ́ọ̀tì ní sọ̀rọ̀ kúsọ̀ ọlọ́kùn fi rọ̀bí lọ́rùn. ẹ̀yin dẹ́ gbọ́ ọlọ́run yóò wọ̀ yín lẹ́nu. ọmọ wa wọ̀ yín lẹ́nu ọlọ́run yóò lẹ́nu ṣiṣẹ́. ìjẹ́ kí n tọ́ bí ìfẹ́ mú ẹni òdodo àbí. àbí lẹ́nu alhaq asif àwọn akọ́lámọ́ akọ́lámọ́ àlè wọ́n ní wọ́n máa pè ní hako wọ́n máa pè ní siriku kọ́ni wọ́n náà ní yá bíbí oníjẹ́ kí ni oníjẹ́ lẹ̀ oṣù oníjẹ́ lẹ̀ gbogbo jimá tẹ́ bá dé láyé ẹ lọ́ọ́ ní jimá bí ẹ bá dé ti bí tí ẹ bá ti jimá ti fèrè tí gbẹ ẹ̀ oṣù mi tí wọ́n bá parí ojú àjọ jimá ìtẹ́ béèrè yìí ní gbogbo àwọn àfẹsẹ̀ ojú bá wọ́n ní ẹ̀ lọ́ọ́ àyàwó ọkọ̀ bẹ̀rẹ̀ adúlé wọ́n ẹ̀ sàn wọ́n ní ìdílé kọ̀ọ̀bà wọ̀nyíníhá alìfàṣáyí wọ̀lùmọ́kà ọlọ́run pa yín láṣẹ nílá àyẹ̀wò olùkọ́ ọlọ́run ọba mi ń pa yín láṣẹ bẹ́ẹ̀ ádìlì wọ́n ẹ̀sà ó ní ẹ̀sìn dọ́gbadọ́gba tá à ń pè lódodo wọ́n ẹ̀sà ẹ̀ wá sí dáadáa wá èyí dá ìbèrè gbogbo ẹni bá wá sún ẹ̀yìn ẹ̀fọ́ lẹ́tọ̀ wọ̀nyíníhá alìfàṣáyí ọba mi sì kọ ọ̀rọ̀kọ̀rọ̀ ìwàkiwà jẹ́gẹ́jẹ́gẹ́ ọba mi kọ. náà òdodo òdodo òdodo ìta nígbà lérò pẹ̀lú òdodo ẹ má lérò pé ọ̀rọ̀ nìkan lòdodo wà òdodo máa dáhùn níbi nǹkan tó ti wà nínú pé nǹkan mélòó mọ̀ pé ẹ tábàlẹ̀ yẹn lòdodo á sàkíyèsí ẹ̀ yóò sọ òdodo níbi nǹkan mélòó ẹ̀yin tẹ wá bèrè lórí sẹ́fẹ́ gbọ́ èyí tẹ́ ti máa sí ti wà bẹ́ẹ̀ èyí tẹ́ ti máa sí yọ wà bẹ́ẹ̀ tọ́lọ́ wọn wà balẹ̀ fi ọ̀rọ̀ ní ọ̀rọ̀ láti máa sí sẹ́fẹ́ ti wọ́ yìí yóò da ó sì dé yín àwọn tó yẹ yín bẹ̀rẹ̀ pé ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ láyé ẹ̀ fi máa sọ̀rọ̀ náà nígbà tí mo wà ti wọ̀ ẹ̀ sẹ́fẹ́ tó wà wọ̀ yóò da kẹ bóra yìí da jẹnna yóò da bi kẹ sọrọ yìí wọnú jẹnna àwọn yàrá yìí lù bẹ yóò da bi kẹ tó kọ àwọn náà wọ jẹnna a ma jẹnna lọ́wọ́ yìí sọfẹ o a bẹ jẹnna lọ́wọ́ yìí tẹ kini ẹ wá dé lùdùdù abẹ́kọ̀ á wà á bá yín sọ̀rọ̀ torí sábà kẹlẹ̀ báyọ̀ lọ́wọ́ bá pàdé kẹ wá dọ́mọ́. Aljanna. Ama, ìjọba kẹ wá dọmọ àjẹnà ìwà pàkíyèsí olùdókòwò twenty one lẹ́nu ọ̀dẹ̀sì tó wà wá ní wà kankan bíi inú àlùkò wà ní ti mọ̀ fún yín tí ọ̀rọ̀ lọ fẹ́yìn náà tẹ̀ lọ délé ẹ̀ lọ tọ̀tọ̀ kò sí àǹfààní kankan níbi igi tó sì so èso rẹ̀ dùn kò sí àǹfààní kankan níbi wá àti tá a gbọ́ àfi sísẹ́ tí bá dúró ní wákàtí kan tí bá dúró lọ́gbọ̀n ṣẹ́jú mo bẹ̀ lọ́wọ́ ọba àlejò kọjá wákàtí kan mi ọgbọ̀n ṣẹ́jú mi kọ́ lápá níbi iṣẹ́ ayé tó kù fẹ́ kọ́nà yọ lápá níbi iṣẹ́ ayé tó kù fẹ́ dédé tí mo fẹ́ pè yín sẹ́ẹ̀ mà sí òdodo tí pè yín sẹ́ẹ̀ mà sí òdodo ẹ̀ sì òdodo pẹ̀lú nǹkan twenty one àbáfẹ́ bá bẹ̀rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا òdodo pẹ̀lú sẹ́kẹ̀sì máa ń kánà ìrírí àjílà ọba àmì lẹ́ni tí ń bá wó egbó náà àṣìjẹ́nà lẹ́hu fi ha mẹ́rin ṣáú nígbà lórí. òde gbọ́dọ̀ ti wá òde gbọ́dọ̀ ti wá òun á kàn lójú fún tọ́ba wù wá ẹ dàpọ̀ ẹ lọ́ sọ̀rọ̀ ẹ má wọlé gbọ́dọ̀ o. ọ̀nà wo lè yẹ gbà lóru pẹ̀lú rẹ iṣẹ́ tẹ̀ ń bá ń ṣe ẹjẹ́ ọ̀sọ́ yìí lọ́wọ́ ẹ má tẹ̀ ń jì. òkúrọ̀ èèyàn lẹ́ni tí ń ṣe káfíńtà tó gbélé yẹn ṣe ń dín wẹ̀ táwọn èèyàn mọ̀ rò pé káfíńtà ni bẹ́ẹ̀ sì ni eré yẹn tó dúró sílẹ̀ lówó bí ṣe kí ni òkúrọ̀ náà bọ́dọ̀ tó nbẹ nu yín ṣe wẹ́rẹ́ ọ̀fọwọ́dù nbẹ nu yín ṣe mi ṣe iṣẹ́ tá a mọ̀ yín wọ̀nyí náà òun ni ẹjẹ́ ọ̀dọ́rọ̀ fún yín ẹ má wo orégún náà ní ìgì ẹ má tẹ́ndí o káyé mọ̀ pé ọ̀run ta bọ́ǹfìtà ibẹ̀ ló ti ń ṣe òdodo nù káyé mọ̀ pé mílíọ̀nù ọ̀ǹtà ibẹ̀ ló ti ń ṣe òdodo nù àmọ́ kí wọ́n máa yọ ní ilẹ̀ ní ta bọ́ǹfìtà kí wọ́n máa yọ ní ilẹ̀ ní ta mílò kó ṣe pọ́nà tó ń gbà lọ́wọ́ ọ̀nà ọ̀tọ̀ ní kìí sọ̀rọ̀ lórí ọ̀nì o ọ̀dà àkọ́kọ́ nù. ṣé wàá rí bẹ́ẹ̀ bá lọ lè tẹ́ǹdì yìí abẹ́lẹ́ lè lọ́kọ́ láyé ara yín abẹ́lẹ́ lè kojú bọ ẹgbẹ́ kẹ́kẹ́ abẹ́lẹ́ lè wọ̀wọ̀ kú wọ̀ nítorí kẹ́ ẹ lè ṣe ọlọ́run ní ẹni bá kojú wọ̀wọ̀ kú wọ̀ ẹni wọ̀wọ̀ kú wọ̀ àtọ́wọ́ àti ìtàn ní ìfojú tọ́ba wà wọn náà a lè kán orin yẹn lójú kan sẹ́ni ìwákùwà ògùngógùn ọ̀sọ̀ yẹn lólówó kò sí wà àtijọ́ kan níbi mọ̀ àwọn afa kọ bẹ̀ nígbà wọn parí wà sí náà ìgbóná wa bá mi pé ọlọ́ọ̀jẹ́ mi yóò mú wọn lánàá ó ní sẹ́ni ní ẹgbẹ́ mo ti rìn òun lágbájá làkàtìkì eré yẹn mẹ́ta làwọn wá àwọn sì yo àwọn sì lọ lò àwọn sì wọ́kọ wọn wọ́n wá ńlá àwọn ńlá la pé wọ́n ń ka wọ́n pè é àwọn ní àwọn olówó yìí sí. sẹ́ẹ̀dì pé nísìnyí ó sọ̀gùn kò débi tí ń segin ní ti lọ àwọn èèyàn sì máa ń rí láàfà àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà gbèsè wá kò yí àwọn èèyàn wọ́n kàn yí bàbá rí ṣe egungun mọ́tò yìí lówó ni wọ́n rò pé sí àbá àdéhìí ṣe ni wọ́n kàn kó segin ní kò sọ́dọ̀ pẹ̀lú sẹ́wọ̀n àkọ́kọ́ ọ̀rọ̀ tí báyìí sọ̀rọ̀ iṣẹ́ tẹ̀ bá ti ṣe ẹ̀mú dúró ẹ má kúrò ọ̀sẹ̀ fáwọn èèyàn kẹ́kẹ́ méjì ẹni bá ti kápẹ́ntà kó kílà pẹ̀lú kápẹ́ntà ẹni ti bíkìlà kó kílà pẹ̀lú bíkìlà ẹni ti ń ṣe kọ̀ǹtàtọ̀ kọ́ máa ṣe kọ́ńtàtì alùbáríkà bá dé yóò lówó yẹgbẹ́ lọ alùbáríkà ní yówó mọ̀ mọ́ sí kọ́ ẹni ó ní ọ̀gbọ́n sórí ìwọ́tọ̀ wá òwò ní gbòòrò yìí ṣe ọ̀tá rẹ̀ ni làwọn sọ́mọ́ra nǹkan ọ̀tìlú anábìrin làmọ́ẹ́tẹ̀ lọ́tò tẹ́ ẹ lẹ́ni tọ́ ọ̀nà bá ti tọ́ ọkọ àwọn tọ́ ọ bá ṣe sùúrù ni àsìkò tí màá bá sùúrù náà yóò kú tẹ̀lé ìwọ kánjú lómi lé kíní tọ́ ọ bá lọ lè ṣe sùúrù ni àsìkò tó orí ṣe náà lórí ṣe iṣẹ́ bá ṣe ẹ ṣe ẹ̀sùn ló pẹ̀lú ẹ̀ iṣẹ́ tẹ̀ bá ṣe mójútó ká mọ̀ pé sẹ́wọ̀n lọ sọ ní dàbọ̀rọ̀ sẹ́ẹ̀rí ìwọ tó ń wọ́n káàkiri yóò sọ tí ọba wa bá ọ ò ní ìdíkò owó kù yìí sọ lásìkò tó oríṣi sí wọn àsìkò tí ń bẹ yóò kádàrá rẹ kó oríṣi náà ọwọ́ akẹ́jú lómìnira lórí ọ̀rọ̀ fún bàbá mi kan bẹ láyé yìí ó ti ó pè yẹn lóògùn lẹ̀ Yorùbá lẹ̀ Haúsá ẹnì kan tó Nàìjíríà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni dáàbò ẹ̀kú ẹ̀yà fàbẹ̀ rẹ̀ lẹ́lẹ́kàá àwọn àti ìwé olúwa ti dá o bàbá mi làbá rẹ ǹjẹ́ kí ló dé ó lè mẹ́ta lọ sí sóko ó lóun àtàrà méjì lọ sóko àwọn jọ wá màtíríà ni àwọn jọ kọ fẹ́ni tí ó sì ni wọ́n jọ wá parí iṣẹ́ fáwọn ni wọ́n wá ní káwọn àlọ́ fọ́sẹ̀ wẹ̀ eléyìí wọ́n afọ́sẹ̀ ń wẹ̀ ó lóun ṣe sùúrù wọn kan ní tó lóun ń wà sùn òògùn ìyàwó yòókù wọn òun ṣe sùúrù wọn kan ní tó lóun ń wà sùn òògùn ìyàwó yòókù wọn ọlẹ́ni kí ni wẹ́sẹ̀ tiẹ̀ ó nígbà tí ó dé tó wẹ̀ náà owó dé ọlẹ́ni kejì wẹ́sẹ̀ níjọ́ tó wẹ̀ báyìí ó jáde lé ń jáde lọ mọ́tò gbá mọ́tò ní gbá báyìí ẹ̀jẹ̀ rẹ̀ ta sọ̀rọ̀ ee kí ni tí ma jẹ́ ẹ̀jẹ̀ lọ́nà oko ìra tí ma ń rí kàkẹ́ ara yọ ìyálọ́ ọwọ́ gbogbo ara yàtọ̀ ìyálọ́ ó ní nípa àti gbé wàhálà àwọn kì láti wọ sáré báyìí àwọn òní bí àwọn onímọ̀lá sọ àtẹ̀jà tó ní ara àtọ̀wọ́ náà ìjà lọ́dún kù ó lọ wá ní ọ̀sẹ̀ yìí eléyìí wẹ̀ ó ti kí ni eléyìí wẹ̀ mọ́tò gba ìjà lọ́dún sí pọ́ńpá wẹ̀ lọ́wọ́ wọn tí èyí tó lówó kádà rẹ̀ ni èyí mọ́tò gbà wọn kádà rẹ̀ ni wọ́n kàn ju ẹ dákun òdodo ẹ sí ọlọ́run ìbísẹ́ yìí ẹ bẹ́ẹ̀ jì sẹ́lẹ̀ tó bá tẹ̀ jì ẹ bá ń parí ọ̀dọ̀. fún màjà alínàlẹ̀ àwùjá àná. ẹni bá tẹ ọ̀rọ̀ rẹ̀ jì ọlọ́run ká sọ fún pé jà alínàlẹ̀ àwùjá àná a sì kò jà àná mà fún. yasula magmura madahura. yóò wọ jà àná mà lẹni tọ́lọ́wọ́ yẹ yẹ rẹ̀ tó ní ní sùnmọ̀ ọlọ́run ní sáyé nílẹ̀ ẹ̀ sórí wọ́n tọ́ wàlúwàhùn láti òjòdà kí a máa fi sí gbogbo ní ẹ̀ka kan pé ẹ̀mí ẹ̀sìn tẹ̀ kó ẹ̀mí bọ́ sí ẹ̀lọ́gbẹ́ ọlọ́run kẹ́sì sùúrù pẹ̀lú sẹ́yìn pẹ̀lú ọlọ́run ó di mélòó ó di mélòó mélòó mú pé àbá mi máa mú pé. wọ́n ní ọ̀rọ̀ ọ̀dẹ̀ àkọ́tà ọ̀tá àtàyà wà wà mú mi lọ. kúlọ̀ nù ìdúrà rúra. انظر كيف فضلنا بعضهم على بعض. olódò kékeré tí bàjẹ́ sọ bẹ́ẹ̀ ti ṣe kóyì ẹni ti dùn ayé lọ dáa dùn ayé lọ lówó dùn ayé lọ kẹ́lọ́ gbà fún ayé. má pè lọ́rẹ̀ rẹ fọmọ yìí lẹ́sẹ̀ òjò ọlọ́mpa yìí fún yín láyé bàbá gbọ́nà bá dọ̀kún. báwo làwọn ọlọ́run ṣe fún àwọn nǹkan lọ́la lórí àwọn nǹkan ẹ wo ẹ jọ ṣiṣẹ́ bá kẹlẹ́ yìí ẹbí ọkọ ní bákan náà ẹbí náà yọ ní. èmi ìyọjọ bí ń bá kan náà ájọ lọ làwọn yájọ bí ájọ yọ kúrò nípa dédé ájà kan náà lọ. òsì bẹ́ẹ̀sì ẹni wọn bá gbé gàrà ní ẹ̀fà gbà fún ẹ̀yẹ ìyá. ẹ sọdúnú pẹ̀lú kẹ́ ẹ gbà fúnra yín tẹ́lẹ̀ ní ẹ bá fẹ́ jẹ́ àmọ́ ẹ̀rọ ẹ lọ́ọ́ fún ní gbogbo ọ̀wọ́ tọ́ba pàṣẹ yókù tọ́ba pè é farabalẹ̀ tọ́ba sọ̀fin ẹ̀tẹ̀lé ẹ gbà kọ́nà ó ti gbé ga ó ti gbà tó wájú kẹsẹ̀ kí ni ẹ̀fẹ́ balẹ̀ lẹ́sìn gbàdọ̀ yìí àmọ́ kẹ́ máa kúrọ́ fún ayé pé màá ṣe àmọ́ nǹkan wá fọ́ sẹ́yìn kan máa bàjẹ́ onímọ̀ jáde létí ni bá ti gbé kọ́ gbà dàbí tì ní lọ́la jáàmà ni ọmọ ara rẹ̀ kẹ́sì ló lò àwọn ilé ìlú nù jẹ́wọ́ ní ìsìn mọ́tì fáwọn àwọn ìsìn bàásà àsìkò orí ẹ lọ sọ̀rọ̀ pẹ̀lú àjọṣepọ̀ yín ẹni ọlọ́run bá ti gbé ga láàrin ẹmẹ́tì lẹ́sẹ̀ tọ́lọ́ bá ti gbé yàn gánà sílẹ̀ máa pé kí ni òkòtẹ́ ti wọlé òun nìkan nígbà ọ̀dàṣẹ̀ ní lọ́nà òsì gbá ọlọ́run afẹ́ fún wa láti jẹ nìkan dá lọ́nà ọlọ́run ìtọ́jú fún wọn fi dá lọ́nà sẹ́ẹ̀rí ẹyẹ ẹdí kí èèyàn ọlọ́run ìtọ́jú fi ọmọ yìí tọ́ba wa ń kọ́ ọ̀yàrá tọ́ba wọn bá fi ọmọ wọ káàkiri yẹ́sẹ̀ mi mo jìbó ó gbèdé lamẹ́ríkà mo tó lamẹ́ríkà èyí tí kò lamẹ́ríkà àwọn ará Holland wọ́n tó fún mi ní ìdílé náà mo ní àfihàn láyé ẹ̀dá pọ̀ra mi ilé kún àì kún bẹ́ẹ̀ dára wọn láti bá ṣe sọ̀rọ̀ lọ́wọ́ àwọn aládùúgbò yẹn wá tó pé ẹ̀dá kun àwọn tí yín kàlà ń wò ẹ̀dá kun ọ̀sẹ̀ méjì lẹ́yìn àwẹ̀ ọ̀sẹ̀ méjì lẹ́yìn lẹ́yìn àwẹ̀ wọn alákàlù ti bùkù mi. Allahu akbar Allahu akbar. àwọn aládé ti ní sábà bọ̀ ìwà ní sinimá ẹnìkan ti ń ti ń sáàbò pé ńlọ wẹ bó o sì ti ẹni ọlọ́run bá ti gbé ga tó o bá gbà fún ọmọ ẹ lọ́lẹ̀ torí ó sòdodo pẹ̀lú sí ọlọ́run ẹni ó gbà fúnra yìí òdodo kejì ni ẹ má kúrọ̀ fúnra yín jẹ ẹ má sì má ẹ jíà ọmọ sọ kàmílẹ̀ yìí mayọ̀gá ọmọ sọ kàmílẹ̀ yìí ó sòdodo pẹ̀lú ẹ̀ lọ́lẹ̀ yọ ọgbà pé tẹ bá sọ pé bẹ́ẹ̀ ni kọ́ máa jẹ́ kí ni tẹ bá ti ní bẹ́ẹ̀ kọ́ ẹnì kò lè wá wọlé ẹ̀fọ́ pé jíjà mọ̀ ló bá jíjà mọ̀ ló bẹ́ẹ̀ kọ́ wò kó láti sọ ní bẹ́ẹ̀ ni eré ìwúlò kò sùkúrú pẹ̀lú jùmọ̀ ẹ̀lò ó di mélòó ẹni ọlọ́pàá gbà pé gbà òjò bẹ́ẹ̀ lọ abáàlú wọn tún. lẹ́tẹ̀jẹ̀ máa ń wọ ìlànà àfọ̀n. olódò kẹta ọlágbàdì méjì wọn lọ látẹ̀jẹ̀ ìbẹ̀rù ilé àìsàn kan lẹ́yìn ọlọ́run láti ẹ̀jẹ̀ àdìmọ́ àlùmọ́ wọ́n fi sí ìdí ọlọ́run. ìyá ẹ̀yà fún àtẹ kí ló gbàgbọ́ yẹn jù tá a bá ní àdéhà ní ìdílé arúgbáwá kí n túmọ̀ rẹ̀ àbádà ni ó sì ní jẹ́bẹ̀ ìyá aláwù yà àbúrò ni ìlà ọba tá a fún lẹ́sìn ní jẹ́bẹ̀ láti ẹ̀jẹ̀ àdìmọ́ àlùmọ́ wọ́n fi sí ìdí ọlọ́run ìlà àlùmọ́ ẹlòmíì tó kún fún lẹ́sìn lẹ́yìn ọlọ́run òdodo pẹ̀lú ọlọ́run nípa ọ̀gbọ́dọ̀ pẹ̀lú mi lẹ́sìn lẹ́yìn ọlọ́run èyí tó wá pọ̀ jù ní pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń kúrọ̀ pẹ̀lú ọlọ́run ṣé ìsàlàyé fún yín tí ò ní jó yín la bàbá wa jó yín la ńkọ́ ṣé ẹ ṣàtúnṣe àtọ̀ látẹ̀yà ní àwòrán yìí òdodo ṣe pẹ̀lú ọlọ́run ni pé ẹ má pè nǹkan nílẹ̀ yẹn ọlọ́run gbogbo wẹ́n tó tòdodo pẹ̀lú ọlọ́run kiri ẹ wò láàárọ̀ ájì Allahu akbar lásùbà. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ìwọ Ọlọ́run ní màá sìn ẹ fọ àyàwó yẹn dáwọ láti wà ojú òun kásùbà ó ní ní màá sìn ó sì lù wá ìyá ká nẹ́sàáyé ọ̀dọ̀ ọwọ́ Ọlọ́run ní ti wá ọdọ àwọn fẹẹ di ọ léèrè èwo lẹbi tó ń mú ní kọkọ ẹbí tó ní kọkọ ní pé túmọ̀ ní pé ẹ̀yọ́ máa yí ìlànà ọ̀la lọ́wọ́ mi sọ fún mi láàrin ìyẹn ẹja tó ń kọ̀rọ̀ tọ́ba tọ́ba ńlẹ̀ yọnu ayé ìlànà ọ̀la lọ́wọ́ mi ayé nu tó sọ lórí ọ̀gá lọ́wọ́ ọ̀hún wẹ̀sẹ̀ yọnu olùsọ́fọ́nù pé ìyá ká wọ́n ṣàlùyé ọ̀rẹ́ ní tiwọn wá èyí tó wà burú yẹn ló fọ́ ní ẹ̀yà mi ò sọ̀rọ̀ yà yọ̀ pé ìyá báyìí síbẹ̀ kọ́ ni. akadalika. àbí kíláàmù àkúrọ̀ báwọn yẹn ẹni bá wá sísẹ̀ kó tún bá kọ́nà wọ́n bí kí ni òdodo ní àwọn sọ̀rọ̀ ní bá ti sọ́kẹ̀ máa kí ọlọ́run ọlọ́run bẹ̀ pẹ̀lú òfin tó sùn a ní oṣù dúdú pẹ̀lú ọlọ́run nítorí wọ́n ti lè mú yàn sọ pé ìyá ka nà àbúdú wá ìyá ká ọ gbọ́dọ̀ wọ́nà lọ́wọ́ ń bò mí mọ́ kọ́dà bàbá àwọn nǹkan ń bẹ tá ń kọ́ àti èso kọ́ lọ́hùn. ọwọ́ ń tàdúrà ọwọ́ ń pè bí ajé àrùn jíjẹ́lì mọ̀ ń jí ìjàlá làtà èyí wà lórí ohun tí máa ń kà máa rájà bí tàdí di ẹni sáà ní wà sí dàdí àmọ́ ببارات جميل بلال تطولت تقاد زوج نور زيرا مشان èyí yóò kọ́ náà abẹ́yẹn ọmọdé ń tẹ̀lé ti àwa tó wá tó kéwù àlèyàjò tó jìnnà fún ẹ̀yìn bìhájín bìhájín àwùjín jẹ́nu àwùjín jẹ́nu àgbàdàn tó mọ̀ níjájí tọ́lọ̀ ní yàwó yì tọ́lọ̀ ní lẹ́lẹ́mọ̀ wú yì jàlá dàda yẹ̀rí ní ọlọ́ọ̀ ní lẹ́lẹ́mọ̀. èwo ní jẹ́ bí dáàdì ilé àìsàn mi èwo ní jẹ́ tàbí èwo ní jẹ́ àìsàn mi wà sí dáàdì amú àmọ́ kí ni jẹ́ sí dáàdì amú àmọ́ bí bàárà ti tẹ̀sírí kí ni jẹ́ àwọn tẹ̀sírí bí làámi ìtàkà sọ́kọ́nà yìí ọwọ́ àjòkó la lọ ọlọ́run ṣàdúrà ìjẹ́kí lọ́run ṣà ọlọ́run ṣàjẹ́ ìjẹ̀lú sọ́kọ́nà yìí tó sàwọn o sì sọ fọlọ́ pé ìyá kàdà àbúrú. wá ìyá kàdà. so sòdodo pẹ̀lú ẹ̀. ṣèlú yá yá kẹ̀rímù ń bẹ ọ̀gbọ̀dọ̀ pé yá kẹ̀rímù abúlé mọ́ ẹ̀dá yá rà zákùrù zùkùrù ìwàlàdà yá fàṣà ìtàlì àbúwá bàdé sẹ́yìn wò lé wí fún ọ ní ẹlòmíì wá gọ̀ títí títí sí làárọ̀ kùkùkù yóò máa lọ fa oògùn àjábùlù káàbì àjábùlù káàbì ẹ̀ẹ̀mẹ̀tẹ́wọ́n ní sọ́ọ̀tù káàbì ni tọ́lọ̀ ní wọ́n sùn tàlàtà míádì tìnílẹ̀ wàsídádù ẹ̀dá kun torí ọlọ́run kéèyàn ó sùn ní three hundred and nine years àwọn àjábọ̀ nìkáàbì ni wọ́n sùn lọ́gọ́rùn-ún ọdún mẹ́ta àtọ́dún mẹ́sàn-án ni wọ́n ti sùn kí ló dé wọ́n sùn wọ́n gbà pé kọ̀ọ̀kan ìyá wọn ọlọ́wọ́ adé ẹgbà ìyá wọn kọ́ wà wọ́n nílẹ̀ rẹ̀ tọ́ ìfà ìyá wọn rẹ̀ wọ́n wá ń tábù lọ wọ́n wá dé òru fẹ́ yọ báyìí lọ́wọ́ àárọ̀ wọn ò gbé à káwọn sáàrùn díẹ̀ káwọn sinmi ìrọ̀lẹ́ káwọn máa bá ìrìn àjò lọ wọn bá bọ́ sábẹ́ igi kan wọn bá sùn àwọn méjọ àbáwọn méje sájà ti lè jọ àbáwọn méje sájà ti lè sàn wọn bá sùn lọ nígbà wọn jí sí wọn jí sọ wọn rẹ ìrọ̀lẹ́ tí wọn yí yẹn ọgọ́rùn mẹ́ta ọdún àti mẹ́sàn ti kọjá kí lọ́dà lè yẹ sí kọjá nígbà wọn wá jí wọn ò gbé à ọ yẹ káwọn jẹun káwọn tó máa bá ìrìn àjò lọ wọ́n wá ń wọ̀ ní nígbà wo dé àwọn tí wọ́n bá lù wọ́n jẹ̀yàn kúnkùnkùn táwọn pé àwọn eléyìí kú sí wa aláàbí náà wọ̀ pé àwọn eléyìí ti wá ga bíi òmìnira báyìí àwọn eléyìí ti ga ju aláàbí tún ká fún wọn wọ́n wá ní àyẹ́dàpọ̀ abẹ́rẹ́ ń jẹ ní owó rẹ̀ èdè wọn àwọn kọ̀ọ̀kan ò gbélé wọn àwọn nǹkan gbọ́ wọn àwọn tó gbélé wa pé à èdè jọ̀ǹjọ̀ wọn làwọn eléyìí ń òdìlé ọba nígbà wọn kò wọn lílé ọba ọba ní ní adáwọn ṣòwò wọn bẹ̀rẹ̀ sí túnṣẹ́ ọba wa sọ fún wa pé owó tẹ̀ náà yìí bàbá mi kẹ́ ẹ̀ pàtó ìdílọ́nà owó yìí. wọ́n ọba wa dá mọ́ àbá wọn ni àbá wọn náà làwọn bá ti gbà tó jọba níjà gbà náà níbo ni wọn làwọn kan sùn láàárọ̀ àwọn jírò lẹ́yìn ọlọ́run ní tọ̀ ní mo fẹ́ kó yé yín nù sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ti sùn láàárọ̀ tẹ̀ jírò lẹ́wọ̀n bẹ́ẹ̀ ti wọ sàárè láti àwọn òbí náà. Allahu Akbar. bẹ́ẹ̀ ti wọ sàárè láti àwọn òbí ẹ dákun ó kíyà sí òkìyà ọ̀rọ̀ tí mo sọ yìí mo lọ́wọ́ náà kúránì tọ sáwọn tó ń sọ yóò di bọ̀rọ̀ yìí àwọn ìwà ń pa lọ́kàn yìí ọwọ́ fún mi máa kàtà lọ́kàn wọ́n bọ̀ dùn lọ́sùn wọ́n yẹ lọ́sùn wọ́n sàlámù wọ́n lè máa ní wọ́n lè ní èsì wọ́n lè dáná balẹ̀ sẹ́dá kun kéèyàn wá gbọ́ gògògògògò kọ́mọ̀ kò yá Allah kọ́mọ̀ kò yá Rahman kọ́mọ̀ kò wá ń pa àwọn àdáàbò káàdì owó wa gùn títí tí owó wa gùn títí ní ìwà ajá kí la yóò fún ọ̀rọ̀ rẹ. lẹ́yìn ìgbà tó wọ́n pé ìyá kàná àwọn àdúrà wọ̀nyí bí ìgbà táwọn kúrò ní ọlọ́run ní ìdúró lọ́wọ́ àwọn ìdúró rahman àyà máa tẹ̀lé o kí lè wá bí kí lè wá bí ìṣàkóso ẹ̀dá kó sẹ́yìn gbogbo sẹ́yìn bá ń wá sẹ́yìn jẹ́ pẹ̀lú ọlọ́run ẹ̀sìn yẹn ẹ̀yin àfáànù ẹ̀yin sẹ́ni lọ́dọ̀ àwọn àfáàyè pẹ̀lú náà ẹ̀yin náà sọ̀rọ̀ pẹ̀lú ọlọ́run nákàlí wọn ti yóò ti yí àwọn àbá ẹ̀yin tí ẹ̀ ń pa nákàlí sọ̀rọ̀ fún wọn náà ń gbà sọ́jà yóò ta ọlọ́bí tó ń lọ wọ́n fún ọ lọ́sẹ̀ o ti sọ́jà yóò ti ní sọ̀rọ̀ fún wọn para wọ́n ti fún ọkọ̀ nǹkan mọ́sálẹ̀ sọ́ọ̀bù rẹ̀ òtún àti wàlájà tó kù yìí èrò wọn ti kí ni wọ́n yé òkú ọlọ́ pẹ̀lú òkú ọlọ́ pẹ̀lú ṣé yóò kù tí wọ́n bá ṣe téwìrì rẹ bá pé yóò jẹ kí mo ní yóò ṣe kí ni ìtumọ̀ yóò ṣe jẹ. ìtumọ̀ ni pé ṣé bá fẹ́ ṣe oògùn ọmọ Yorùbá ń wá tẹ́ ẹ bá ti wá ewé lé ewé ìsìnkú méje ewé ìsáwé ìdìbò yìí owó sí ìlànà àti ọ̀bàdì ẹ wá ń pàjọ bẹ́ẹ̀ wọ́n lé lẹ́jọ́ wọn wọ́n òkú ẹlẹ́dẹ̀ ìbò kò fi fún ọ wọ́n lé lẹ́jọ́ wọn kájà tó fi fún fún wọ́n lé lẹ́jọ́ wọn òkú ẹyẹ ìbò kò fún ọ sẹ́yìn tí wọ́n ti ń sa nǹkan yẹn jọ yẹn ẹ mọ̀ tún yóò bá ti parí ọ̀rọ̀ wọ́n lóògùn tí ò jẹ́ ìtumọ̀ ẹ̀ pé bóun ti ń sa òògùn yẹn jọ ìdẹ́gbà àdìsẹ̀nù kan ló ń bìbí à bí ewé rẹ bá wá pé ẹ̀dá àdìsẹ̀nù wọn kí ni yóò pé nítorí wọn fẹ́ kó oògùn wọn ṣe àjẹnú yóò máa ṣe kíni yóò wà lọ sí sálí jẹnu lọ bẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àbọ̀nà àjẹnú mi gbogbo ẹni tí ń wẹsẹ̀ tí ń lò para tí ń sagbére àjẹnú lọ bẹ̀ ṣe o tí ìyẹn tàn rárá ó sì gbé nínú mùsùlùmí tí ọ̀pára síbẹ̀ nǹkan yìí sọ̀rọ̀ sọ́ta oníkàlùkù lọ́wọ́ fọ́tẹ̀ yìí ẹlòmíì ń wá sọ́ra ẹlòmíì ń wá sọra ẹlòmíì ń wá sàjà ẹlòmíì ń wá ìyọnu ẹlòmíì ń wá kọjá fún mi ẹlòmíì ń wá sí kọ̀ọ̀kan kan mi kíkọ̀ kọ́mọ kan ọ́ nítorí owó lábẹ́ rẹ̀ àlìjẹ̀nu lọ́bẹ̀ níṣẹ́ wo ibi bàyí bá ti jòkó yìí tá a bá fẹ́ dákínní kẹ́lẹ́ tá a fẹ́ kó kó ẹ̀rọ káwọn olóògùn ní báyé jẹ́ téèyàn bá gbọ́dọ̀ yóò kó mọ́bí nìsín gbogbo ẹni tó ní bí lòdì lọ́wọ́ tó wà láyé wáyé bí kọ̀ọ̀kan kálukú wa bí n bá ń kọjá lọ lébi ń bá àwọn òyìnbó funfun kí èkó wọn wá láti Germany kó wọn láti Italy kó máa wọ́n fúláwà ní kòtò tó dúró lásìkò. ẹ ah, lọ kọ́ wá jẹ ọwọ́ àjẹmú tẹ̀ yìí àjẹmú lọ wọ wọn látọ̀ wọn pé máa wọ́n fúláwà kọ̀ fún tí ó ah, níjọ́ ọmọ kọjá fún ìṣèkọjọ́ ọmọdé àtàgbà owó ti tẹ́ àlìjẹ̀nu tí wọ́n rántí wọn àlìjẹ̀nu tó kó ṣiṣẹ́ gbogbo gbogbo ayé ní ṣiṣẹ́ kàbí inú wọn tẹ bá dé airport ẹ jọ máa gbọ please please yóò máa dá fọsọ tó ń lọ fún ọ tí yóò máa jùlọ báyìí ṣé bára wọn ló kẹ́kọ̀ọ́ làwọn yìí ìwọ bá wọn ṣe kékeré náà ẹ láti èsì ẹlòmíín nù ní ìyàwó lọ́dọ̀ náà fún láàárọ̀ yóò ní màdàm bá ń pàkẹ́ sí ohun kúrò bẹ́sí mọ́tò pé ya kan bẹ tí máa ta létí bá ti jẹun rẹ̀ ní gbádùn àdìjẹun ló ń jẹ ìyàwó lójú rẹ̀ lẹ́nu oúnjẹ ìyá kan ti ta yẹ tóun sóògùn tó mú un òun ni wọ́n ti kí ni ọkùnrin ní ìsìn bóbi olóbi lọ ọgbà lè lọ ọwọ́ àdìjẹun tẹ̀ ní ìdí ìdèjì náà wọ́n ṣèbí fún ọwọ́ tẹ̀ bọ́bá wa délé ọmọ dalẹ́lú pẹ̀lú ìyàwó rẹ̀ kò sí bí àwọn ṣe tí ó ṣe kí ni iṣẹ́ ògùn ni iṣẹ́ ògùn sí ògùn ní tọ́lá àwọn èèyàn òpin ọlọ́run máa jẹ́ ní wọ́n bẹ̀ níṣẹ́ tọ́ba nǹkan ọ̀fẹ́ káyé yọ da ọ̀fẹ́ ta ọ̀fẹ́ máa yí ṣe ẹlòmí ọmọ kọjá lọ sọ́ọ̀bù yọ kẹjà yọ kẹrà pé èrò rẹ̀ ń ta wọ́n ní five thousand ẹgbà fún òun ha rárá o wọ́n fọ ìdí jáde yóò kó fún ẹ lọ́gbà tọ́ba délé kẹfẹ́ lọ́gbìn àwọn ìyàwó níyà kéde yà rà rẹ̀ yìí fọ́ ìdílé ten thousand two lóbi lónìí mọ̀ kàrá lẹ̀ yìí òun náà fọwọ́ ọdún lọ́tẹ̀ wọ́n lè jẹ́ nínú gbogbo àwọn tí ń bẹ̀ nǹkan àmọ́ tó bá nǹkan fẹ́ máa tà ta lọ bẹ́ẹ̀ tó bá fẹ́ rí sọ ta lọ bẹ́ẹ̀ tó bá fẹ́ rí ṣe ta lọ bẹ́ẹ̀ tó bá fẹ́ káyẹ̀rẹ́ ọ̀dà ta lọ bẹ́ẹ̀ tó bá fẹ́ káyẹ̀rẹ́ àmọ́ ọ̀dà ta lọ bẹ́ẹ̀ tó bá fẹ́ kéré òjò ta lọ bẹ́ẹ̀ kọ́ ọ máa sọ fọlọ́ pé ìwọ ní ìmọ̀ ẹ̀bẹ̀ fún tó bá bẹ̀ nǹkan ní òpùrọ̀ pẹ̀lú ọlọ́wọ́ ẹ̀yà tó lù pẹ̀lú ọlọ́wọ́ ó dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn bá lè ká tọ́lọ́ lè máa tá a bá ti ẹ̀ ká tó fà كلا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ọwọ́ àkú ìṣòdodo tọ́lọ̀ ni o ṣe déédéé ọlọ́run fẹ́ kó o ṣòdodo pẹ̀lú bàbá àtìyá tó bí ọ ẹ̀gbọ́n mi dáadáa ọba àti fẹ́ kó o ṣòdodo pẹ̀lú bàbá àtìyá tó ṣe kí ni wàláhìí làbí ẹ̀jẹ̀ sọ́kùnrin kan fún yín gbogbo ẹni bá dé bàbá tó bá ní yàrá yìí ọwọ́ ewu lọ́wọ́ ọwọ́ àlọ́ ewu tó lágbára ọlọ́run yìí sọ fún ọ ní pé ètò gbèsè ayé rẹ àlèkè àmà rẹ ti bàbá àtìyá ìwà bẹ nígbà tó lọ fẹ́ sànú àlejò wa Muhammad ọlọ́run ò tí ì jọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ kọ́rẹ́ tó fi pa bàbá tó fi pàyà tó fi kọ́mọ́ bà kọsẹ̀ lára wọn tó bá ní bàbá láyé tó bá ní ìyá láyé bó o ló di sòdodo pẹ̀lú wọn kí ẹ̀yin bàtọ̀ ẹ ti ní sẹ́yìn lọ́wọ́ bẹ́ẹ̀ bá ní ìyá láyé wàhálà dé ìyàwó di méjì bí ìyá ti ń gbà pé mi mo ní bẹ́ẹ̀ ni ìyàwó ń gbà pé mi mo ṣe kí ni tọ́ ọ bá kó wọn papọ̀ kó ló ti sòrò mẹ́ wàhálà lálọ́ yìí o sọ́wárí tó lágbára jù sórí ìyá rẹ̀ ọ́ lágbára jù bàbá lọ lẹ́nu ẹ̀jẹ̀ ní ọlọ́run ọ gbọ́dọ̀ ṣe yàgò tó wọ mọ lábẹ́ ìṣẹ̀lẹ̀ Ọlọ́run ìyá tó bí ọ ọmọ tọ́jú ẹ lẹ́ẹ̀mẹ́ta ó tọ́jú bàbá lé ẹbí ló tọ́jú ìyá ẹbí ló tọ́jú bàbá òdodo pẹ̀lú wọn sí o ìtumọ̀ ẹni pé sọ́wọ́ àwọn ará wọn mẹ́ta ọ̀ àlè máa ń dèrò ní ẹ lọ mẹ́ta mẹ́ta tó kọ̀ wá wà láyé ìṣẹ̀lẹ̀ àná tọ́ba wa kọ́lé ọ̀ọ́kọ́lé ìyá pé mẹ́ta kò tó máa fún ọwọ́ wa ń gbé ègbó wọ́n wà máa fọ́ ma ìyá ọ̀wà lẹ́mẹ̀ta kó tó pé àbá ní. kò bá àwọn ọkùnrin láwo àwọn ọmọ yìí wọ́n tọ́jú àwọn ìyàwó yìí yìí lọ. yẹ̀rí àwọn dàbí ọ̀dà sẹ́ni kọ́lọ̀ fẹ́ràn yín àbí ọ̀fẹ́ràn yín ẹ̀yin omi ẹgbẹ́ mọ̀ tóbi kọ́kọ́ lórí àdáfẹ́sẹ̀ èyí ò fẹ́ gbọ́dọ̀ tóbi. ṣẹ̀rí àní ọmọ yín máa tọ́jú nílẹ̀ mélòó. kótó kótó ṣe bàbá ní. òdodo òsì lẹ́wà bí sẹ́yìn òdodo lẹ́wà bí fún wa ènìyàn pàdé òdodo tó wà ní ẹsẹ sọ fún wọn táwọn náà fi ní sọọti àtọ sẹ ẹ gbọ́dọ̀ àbẹ bìtì àtọ sẹ bá gbọ́dọ̀ lọ sí zuru yẹ sẹlẹ yìí ti ẹyọ ọkùnrin ẹyìn dà ẹ sábẹ ní òun ẹsẹ náà ẹyọ ọkùnrin ìtọ́ náà ní ẹbí ní sọọti àbíkẹ́ sí bọ́ọ̀ bá ti wá di sí ọ̀pára mítò kóbìnrin ó jèrè tó lọ kí lè sọ ọlọ́run lórí ọkùnrin bọ́lọ̀ ń bá kẹ́ ọ tó fún ọ ní kọ́lítì tí fọkùnrin nínú ẹ̀ làlàáfíà èèyàn fi sọ omi wá nínú ẹ̀ lásìkì tàbí tọ́jú omi wá nínú ẹ̀ làákàyè èèyàn fi sọ omi wá tọ́ èso fi dé èmi òní ẹ̀yà ọkàn. kọ́dà ẹni tó fẹ́ gé nínú ọkùnrin kò ní ìfẹ́ méjì kò sí ní ìfẹ́ mẹ́ta yóò pé mẹ́rin. olódó la ń sọ àdúgbò yìí àfọ àtúntò ìlú àti sàwàdà níbi ìsúná tó o mọ̀ pé nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run ọmọ gbọ́dọ̀ sí mẹ́ta fún ìyá kó tó sì kan fún ara ìyáálé bímọ ọmọ rẹ̀ ṣe mẹ́ta fún ó ṣe kan fún wọn ìyáálé ti wú ìrẹ pẹ̀lú mélòó ìyàwó kejì ọmọ tiẹ̀ ṣe mẹ́ta fún ó ṣe kan fún ọ tiẹ̀ náà bí mélòó ìyàwó kẹta ọmọ tiẹ̀ ṣe mẹ́ta ó ṣe kan fún ọ tiẹ̀ bí mélòó tọ èrè òun ìyàwó kẹrin torí ìyàwó kẹrin òun náà mẹ́ta lọ́mọdé ó ṣe fún kí ẹ wà á di mélòó òṣèré àwọn òṣèré ọlọ́mọdé àtọ́ yìí èyí ò dáa bí ọ̀dà. Allah. Allah. déédéé tẹ́ ṣe pẹ̀lú àwọn òbí ọ̀dọ́ wọn yìí sẹ́rí mo fẹ́ yà sí ìfọwọ́ nípa ní sáyidì oúnjẹ làwọn òbí sáyidì kejì ẹ lè jẹ́ mùsùlùmí kí ìyá tó bí ọ jẹ́ kírísítẹ́nì ọ̀tọ́jú rẹ ọ̀rọ̀ amọ́tò fún ọ̀gbọ́mọ̀ ọ̀dọ́ fún ọ̀gbà dírẹ́fà fún jíjẹ mọ́mú rẹ̀ aṣọ tí ọmọ wọ̀ ọ̀rọ̀ yẹn rẹ ni ọ máa pèsè ìtọ́ náà tọ́ba wọn náà ó lè fi mọ̀ náà tọ́ba wọn náà ó lè fi ṣe kí ni kèfé ní tíma ṣe lòdì padà sí ọ̀gbọ́dọ̀ kọ̀ṣẹ̀ láyé kéèyàn jẹ́ àfa tí ó rí àlẹ́ àlàfé ọlọ́run tó bá ní ìyá bí ìyá rẹ̀ bá ṣe ìsìlámù yọ ojú ìyá òde kọ gbọ́dọ̀ fi mi pàyà adébí musa fèrè ó náà sọ gbogbo pẹ̀lú ìyá rẹ̀ ọlọ́run wá bí ìyá rẹ̀ lórí musa musa bẹ́ẹ̀ náà ó ní wọ́n náà èyí náà kà á dé ìtàkàrà ọ̀hún náà wọ́n mọ̀lá àwùzí náà tán wọ́n àgbà ìwọ́n ìwọ ló fún fèrè ó náà àtàwọn abàfin rẹ̀ o fún wọn lọ́lá o tún fún wọn lọ́wọ́ ọwọ́ lọ́lọ́wọ́ jẹ́ kó wọn yọ jọba owó fèrè ó náà báwọn yòókù jọ owó jọba wọ́n bá ń jọ́kan wọn lé kí wọ́n lè jìyà náà jìyà wọn ọlọ́run wa sọ fún Musa àti Haruna pé usudi batija àwọn àtúkù mọ àdúrà tẹ tọrọ mo ti gbà á ọsẹ kí mọ ẹ lọ lóde ní ọlọ́run àtẹ tọrọ mo ti kí ni ẹ lọ sí kí tó wá sẹ́kù ẹ̀yìn ọdún méje ẹ̀yìn ọdún mélòó mo pé musa ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ ọlọ́hùn bọ́ lọ́hùn musa ọbẹ̀ ọlọ́hùn ọlọ́hùn ṣe kí ni ọ̀dáhùn ó ní tó ní ṣe ń ṣe kí ọdún méje kí ló fà tó fi dá ọlọ́hùn mo ti gbàdúrà kó tó wà ní musa lọ́wọ́ ọdún méje kí ló fà tọ́ba wa jí làárọ̀ yọ dáná fún yẹn yóò gbòjẹ lọ́wọ́ yìí ìyá yọ wá jẹun náà yọ wá tọ̀ lọ́wọ́ yọ wọ́n rí sí ọmọ rí sí ọmọ rí sí. ọlọ́run wa ń gbàdúrà ya musa ya ọwọ́ adájúwa lọ́dún mélòó lẹ́yìn ọdún méje ọlọ́run tó ń pàjá wọn lọ́wọ́ tó tẹ̀lé yóò náà ètò wọn fẹ́ pàdé fún mi pé tó ń bá ní ìyá ayé òní ni o gbé sí mọ̀lẹ́bí tó ti yá rẹ̀ eléyìí ibú ọmọ yìí tó ti yá ebi ti gbowó ara rẹ síbò yẹ sẹ́wọ̀n pè yàrá láyé mi ní ẹ̀kọ́ láti ọ̀ mọ̀ pé ìtò pè yàrá láyé fún ọ gẹ́gẹ́ òun lọ́fẹ́ ba yìí rẹ dé iṣẹ́ ẹni tó ń ṣe fún yà tó fi í ṣe kò tí o ṣe kí ni bí o ti yẹ sẹ́wọ̀n kí wọ́n ní yàrá àjẹ́ ni yàrá ajá yẹ kò ti ṣe owó yín òun ajá jẹ kò ti fi ọ̀dà jọ kékeré níjọ́ tí ń yọ fi ń kọ́ tó ń jàgbé tọ́ba fẹ́ kọ́ ní ọ̀yọ́ ti kọ́ sígbà wá di kíndé tó tó gíráfíìsì náà tí o gbẹgbẹ́ rẹ náà kúrú fún òrìṣẹ́ ìgbà òrìṣẹ́ àjẹwá ń lò wọ́n ẹgbẹ́ rẹ kúrú tí ò ní sẹ́ ẹgbẹ́ rẹ kọ́ lọ́wọ́ kadà sẹ́kù ó mọ́ níwájú ẹni kúrú láti kúrú ọwọ́ ni mo ti yẹ sẹ́wọ̀ nígbà mo láti sẹ́yìn sẹ́ àìsísẹ́ wájú ẹ̀ tó fún ọwọ́ ni ìyá rẹ̀ yọ ìyábò ìyàtọ̀ tara rẹ̀ sí ilé lọ́kọ́ ní àjẹ ló fi ń sẹ́ni fún wọ́n bá wá ti hàn sí ẹ̀kọ́ ló tún dànù ìyá rẹ̀ òsì ọ́ ìyá kò ní sí ọmọ rẹ̀ ọlọ́run ní ṣe àwọn ọmọ yín o ọlọ́run ní ṣe àwọn yín yàgùyà ọmọ tí ó pè yín láyé ọlọ́run ní ṣe àbẹ̀wò fún yín ẹ ṣe lé pẹ̀lú wọn ẹ ṣe lé pẹ̀lú wọn ẹ ṣe fà wọ́n ti bẹ̀rẹ̀ mọ́ka. ẹ kàrún ìyá tó bá bí ọ àti bàbá rẹ nítorí orí kọ jẹ tó bá yí wọn mọ̀ ẹ̀gbọ́n ó yà gómìnà kọ́ yìí ó yà kí ni ìyá rẹ nípa sọ̀rọ̀ ọmọdé àbí òun àmọ́ kọ́ni bàbá rẹ̀ ṣe ń wọ̀n pé ilé ìbú ọmọ yìí nítorí o jẹ́ ẹ̀wọ̀n ni ah! ẹ wò kúrò wọ̀n gbà wọn ẹ lọ́ọ́ dájú yẹ bí dájú yẹ bá ti bá sọ yóò ṣe kí ni ah, ọmọ rẹ̀ lóye ọmọ òfin kàrún nù ọmọ fi ni wà fídí láwọn mọ́. jẹ̀lẹ́ ìyá ẹ̀rẹ́ tó fi jọba tó jẹ́ yẹn láwọn tọ́ba lọ́dọ̀ yà rẹ̀ wọ́n yẹ wọlé báyìí. wà á kó rẹ̀ bẹ̀rẹ̀ kàmẹ́rọ̀ bẹ́ẹ̀. صغيرا ẹlẹ́kẹ̀fà pọ́ìntì kan ọwọ́ abara lè fún un tí bá ń sọ̀rọ̀ kò ní gbogbo oge tó ní á ẹnu ìyá rẹ ká ẹnu bàbá rẹ ká pọ́ìntì mi ọmọ wa ń ṣàdúrà fún pọ́ìntì ẹ̀ta eléyìí ìbú ọmọ yìí ṣàdúrà fún bàbá yìí ya ọmọ mi kú mọ̀ sọ pé rọ́ọ̀bì bàbá mi ìyá bá ń bàbá mi àti gẹ́gẹ́ báwọn méjèèjì bí kẹ́mi nígbà kan wà kékeré ó ti mélòó olùdẹ́fà ẹ̀yìn tó mélòó ti dẹ́fà yìí. wà á ti lẹ́yìn kún bá a pàmò. tọ́ tọ́ ẹ̀gbọ́n mi dáadáa ẹ̀gbọ́n mi dáadáa ẹ̀ fara balẹ̀ ẹ̀gbọ́n mi dáadáa ẹlẹ́kìdí ọba mi ní wà á ti lẹ́yìn kún bá a pàmò gbogbo mọ̀lẹ́bí yín ẹ̀sùn lódò pẹ̀lú wọn olùwò lẹsọ fún wa nínú dúkìá yẹn fún wọn ti wọn ẹ wo ẹ má yẹ fẹyìn o ẹ bí olórí ẹni tó kì tí ọkọ kì í ọ tó yóò sí ẹ bí òsè ni kò lórí ẹni tó ṣe ni ń tó yóò ṣe ọlọ́run náà mọ̀ pẹ̀lú wọn ti nínú gbogbo yìí ọmọ ẹgbẹ́ fún wọn òdodo pẹ̀lú wọn pé bọ́ba ti béèrè ọ̀sán ọba ni ó ṣe ni tí ọba ti ó ṣe kí ni ọ̀sán àyè yóò ṣe àmọ́ kó wà kó máa pé àìsí ọ̀lọ́ àìsí àbúrò mi jọ máa bínú àìyé ìbú ni ó. arákùnrin kan lọ bá nẹ́tọ̀ wà mọ́ ó ní àwọn ẹbí ìṣèmí èyí ń fún wọn wọn ń bú mi tí ì bá rí wọn ń béèrè wọn tí wọn bá rí wọn ń béèrè mi tí wọn bá sunkún wá ń rẹ̀ wọ́n lẹ́kún tí wọn bá sunkún lọ bá wọn wọ́n dájú mi anabi ní sẹ́ bọ́ọ̀ tí yìí ló ń ṣe ó ní ni anabi ní sẹ́ bọ́ọ̀ tí wọ́n ń ṣe ó ní wọ́n ń ṣe ó ní ni anabi ní máa bá lọ ká anaka tó sẹ́fẹ́ ohun alimẹ́lẹ́la anabi ní máa dà fún ara rẹ ewu gbóná ló fún wọn jẹ ìfẹ́ ní pé yóò máa burú sí fún wọn yóò máa dà fún ẹ wo ẹni bá yí ṣe mú kọ́nà tọ́jú mọ̀lẹ́bí sórí tọ́ba béèrè tó mẹ́ta ọ̀sán tọ́ba kó fún un tọ́ba tó tù yóò wá béèrè bí hundred tọba ni a sẹ́ni wọ́n la fún ní two hundred wọ́n sàkáǹtì tọ́ba ti di ẹ̀jẹ̀ wọn lọ fún wọn lọ da sáàlì á ní wọlé gbàtà fún wọn lọ bọ́ọ̀lù ẹ̀ wọ́n ti gbogbo mu àlùkò gbàtà ti yà wọn òkú fún lọ́kàn báwo ti ṣe wọn sórí bí ẹ ti wá ń ṣe wọn náà déédéé òdùnnú tó ṣe pẹ̀lú wọn ni pé bọ́ọ̀ bá sá ti ní torí kó o lè ṣe kó lè kí ni torí wọn kọ́ wa ń gba lóye náà tó ń sá ìmòrè ṣe sọ fún ọ àìní jẹ́yẹ̀ lórí wọn òun ò yìí ṣe tó ọmọ rẹ ó kò ìwú àwọn ọmọ ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ọdún tó bá sọ wọn anabi ní ká anaka tó sẹlẹ ihu òun fún ẹrúgbó náà yẹn yẹn máa jẹ ẹrúgbó yọ bẹ nù bàbá àti ní káàmà sọ̀rọ̀ lóko pẹ̀lú ẹ̀mọ́ fún pẹ̀lú ẹ̀dẹ́ fún ìjẹ́ ìyà ọlọ́mọdé máa tiẹ̀ nù àìní ìjẹ́ ìyà ọlọ́mọdé máa tiẹ̀ èlò ẹ̀ máa wọnú lé mi ẹ̀rí báwọn bàbá kan ní máa rí ṣe àwọn yòókù ọkọ tó ṣì àwọn oníjọ máa tọrọ lọ sẹ́ni ní ẹni tọrọ wọn ọkọ nílé wọn ní ìjọ fún wọn tí ẹ bá ń kọ́ nílé káwọn kọ́ fún ìjọ fún ó mélòó méje méje. wàlíbi sí nínú àwọn tẹ́sán òdodo pẹ̀lú dúkìá yín à ń pa àwọn kan nílé sí i mẹ́ta ni ọ̀pọ̀ ní fàgbéyè olùsí tẹ́ ẹ bá yẹ lọ́sí yóò di ìwé aṣọ wọ̀ kéèyàn wọ jàlábíà kọ́ wá ya kí wọ́n náà yọ̀ ọ̀nà lẹ́fà lẹ́yìn kọ́ máa wọ̀ lóbi tí ẹ̀ mọ̀ kó lòsì nù olùsí nù olùsí nù kéèsì kan ọwọ́ àpò àṣà ìlú ẹlẹ́kejì ni òun iṣẹ́ tí ń ṣe ni pé ń bára olùdíjì tẹwárí nìsín kò ní ẹ wá ní ilá rẹ bí òní aṣọ rẹ yóò fọ yóò lọ yóò nu bàtà rẹ yóò máa wá lọ ẹ wàá rògbò ní sí ẹni bá dídá yóò mọ̀ pé kò ní ìkàjẹ́ láàrin àwọn tí wọn jẹ́ nìsín lòlù níbi ẹni tí èèyàn sọ ikú láyé tọ́nà wọn fún ẹgbẹ́ yẹn ga nìsín kẹ́kẹ́ torí wọn àtòlùsí ẹgbẹ́ ni wọn ọwọ́ àbò àti yóò tiẹ̀ sẹ́nu pé tuntun sóògùn olùsìn tá a bá ti rí àti kí ni kò dá sọ̀rọ̀ ẹ̀wò tó wọ̀ ẹ̀jẹ̀ wà kọ̀kọ̀ kọ̀ wọ̀ bàtà tó wọ̀ náà yẹn ti lẹ́wọ̀ bàtà tí ọ̀dọ́ ọ̀dọ́ méjì ẹ̀rí ni wọ́n ti bàtà tó nà lẹ́nu kò ní mi ẹ̀jẹ̀ ká fún un àmẹ́lẹ̀ yìí kú tiẹ̀ ṣe ọwọ́ àdàbí ẹni kó ṣe kí ni ti ní kéèyàn sọ orí kúrẹ̀ dájú ní títí ẹ̀ lọ lọ́kàn fi ní déédéé tẹ́ òdodo tẹ́ sí ìdòwò ó ti dé lọ́wọ́ mẹ́jọ. wà á bí ẹ sábì. olódò kẹsàn-án tẹ́sí pẹ̀lú àwọn èèyàn à ń pa àwọn kan ní ibùdó sẹ̀bí ọmọ ojú ọ̀nà ìtumẹ̀ ní oníyàjò ìjọ ń dọ̀wọ̀ èèyàn tó nira èèyàn tó ti sọ̀rọ̀ wíìlì mọ̀ wá ní fúláìtì láti Houston ní Texas ní ìjọ tó ń gbé ìjọ àlàyé sí wọn mo lo fifteen hours dé Dubai ìjọ jimá yìí náà sátidé mo dé Dubai so inú bí ìyẹn la wà láti ń fi káàdì rajà a fi browse a káàdì sanwó àyè fóònù à browse èyí tó ṣe pé bí ọlọ́wọ́ ọba kẹ́yìn tó bá wà nílé gan kò lè browse bọ́dọ̀ wọ̀ bá kẹ́ tó bá wà nílé gan kò lè fi káàdì ra àwa ń bò láàrin wákàtí mẹ́ẹ̀ẹ́dógún àṣùbúráùsì àtúnrajà ńtalọ́fíńtà fún wa ńlágbára wo ṣe mọ̀ pé ní àjò tàná ti yàtọ̀ sí tòní. àwọn ọmọ náà ń kọ́ ní àjò lónìí àwọn ọmọ iléèwé tó wá kàwé lè tó jẹ́ muslim brother muslim sister tí ń lò jáàbù tí ń kírun tẹ wá rí pélé yìí kò sí tí ó ti kíni ọmọ ilé kéwú tí bàbá rẹ sọ sí kó pé mo lọ gbọ́dọ̀ bọdá mi lọ gbọ́dọ̀ àti mi ọwọ́ alẹ́ sọ ló mọ kó wọn lé kéwú yóò lè tó yẹ ìgbà míì gan yìí jẹ gbèsè kó tó lówó wọ mọ́tò lọ sí eh, àwọn tó wà nínú nínú dúkìá yín ẹ ṣe déédéé pẹ̀lú wọn ẹ ṣe òdodo pẹ̀lú wọn bí bá ti ń sẹ́kù àwọn tẹ́ ń fọlọ́ àwọn àgbàbọ̀nẹ́kù sẹ́kù yìí àwọn tó wá kẹ́kọ̀ọ́ kéwú àwọn tó wá kẹ́kọ̀ọ́ òwe tó wọ̀ ọ́nà gbígbà ẹ yọ fún wọn tọ́ba ti sẹ́kù ẹ ṣe òdodo pẹ̀lú wọn pé tiẹ̀ rèé kó tó béèrè ẹ ṣe kí ni ó di mélòó ó ọlọ́run ní ṣe lé ibú ọba mi wà látò bá dé tẹ̀wọ̀ òdodo tẹ́sí pẹ̀lú àsìkò tí mo fún yín àsìkò tí mi ọlọ́run bá fún ẹni tí mo fún là ní òdodo tẹ́sí pẹ̀lú àsìkò ní pé ẹ gbọdọ̀ ní náà pa kí là ń pè náà pa sẹ́ẹ̀rí tọ́mì yẹn bá ní bùkátà sí lábẹ́ ìṣèlú àkíyèsí náà pa bó ti wà onídìí mọ́tò tọ́mọ ìyàwó rẹ̀ lè dá ìbò òun kò náà lọ bí iṣẹ́ ó ní kí mọ́tò tètè kíni tí ó kù. àwọn ọmọ rẹ onídẹ́rẹ́bà fún wọn tí ó gbé wọn lọ sí mọ́tò òdìdé ló máa ń o fún wa ní kan lẹ ọ̀rọ̀ kan lè ṣe kíni ó lè yọ lójijì ọmọ yìí kan lọ ó di mélòó bùkátà rẹ ni mẹ́rẹ̀ẹ̀rin ìlànà kò sí rẹ mẹ́rẹ̀ẹ̀rin kódà kó jẹ́ márùn bùkátà rẹ ni ìlànà kò sí kíni kò sí bẹ́ẹ̀ ìwọ ìyàwó kan wọn mẹ́rin ẹ ní mọ́tò kàmíkáyì tí ò olóṣèlú láti ló pè ní pẹ́ẹ́n sálámọ̀sọ òdèlè rẹ̀ nígbà wọn dẹ́kun rẹ̀ wọ́n yá alájẹ ní ta mọ́tò ní kúrò wọ̀ táwọn dájọ́ náà ní kó yá sábì mọ́tò yìí mọ́tò wọn yóò wá bẹ̀rẹ̀ sọ́kùn one fifty ẹ ti máa wo ẹlòmíì náà ebi ń pàjá rẹ̀ ebi ń pa bàbá rẹ̀ ebi ń pàbúrò rẹ̀ ó dájú ọlọ́ọ̀ra mọ́tò ẹ̀yọ̀ kan seventy million mọ́tò kan seventy million kí ló yẹ kí ló yẹ. níṣẹ́ máa lọ fowó ń múlò ní láǹfààní tọ́nà wọn bá fi bíi lẹ́yìn sí ẹ máa fi ṣe báyìí nígbà wà lórí ọlọ́ọ̀ni wà láti bá dé. òdodo dẹ́ ṣe pẹ̀lú èmi ọlọ́run á sì fi tí mo fún yín ẹ̀gbọ́dọ̀ ní nàpà. iná wà sí ìnàkánú ẹ̀kọ́ àná ṣáàtì. sẹ́ni gbogbo àwọn jẹ́ ń kó nǹkan jọba àwọn ìdíwọ̀ ní bùkátà àtàwọn tí wọ́n ń jẹun tó dáa tí wọ́n ń dà lù sísálẹ̀ kàtí ọ̀jẹ̀ ń bẹ tó gbé fún ọmọ yìí kù lọ́nà fún wọn. wọ́n kẹ́lẹ̀ ṣe ìbáraẹni sì ní láti láéláé ló ti yẹ àhànà lọ́wọ́ tó ọjọ́ rẹ̀ kọ́lọ̀ bá nana pa ọ́ inú tí ń bà mí ní Yorùbá alólówó kò a kí ló dí gbogbo yín wọn ẹ bá fi ẹ lè fi two million kọ́ mọ́sálásì tẹ́ gba fún àkàtì bẹ̀ tí ọmọ ṣe náà bẹ́ẹ̀ just two million ṣe kọ́ mọ́sálásí bẹ́ẹ̀ lómi bá dúró wájú olórin yóò dì náà five million naira ẹ lómi iná twenty million naira wọ́n ti ń pè ọlọ́pàá òkè yìí wọ́n ń pè ní Ismail wọ́n ń pè ní Ibrahim òṣètò tó kan yín mọ́ ni wọ́n ń pè ọlọ́pàá yìí kí láǹfààní adé rẹ eré wo gan lọ́wọ́ ara kí ni ìwúlò owó ẹ̀ fẹ́ sí ọ̀nà ọ̀nà two million wájú délé three million wájú délé mọ́sálásì sí ládùúgbò ọkọ àwa gbébi táwọn olówó bíi wá tí wọ́n sì bẹ̀rù ọlọ́run àwọn èèyàn wà nìjẹ́ náà lómi wà lẹ́yìn ọgọ́rùn ọdún kò ní wọlé. àfitìsì dẹ̀ nìkan jọ̀kọ̀ ẹ ń sọ fún ti pẹ́ ẹ wo ọlọ́run fáwọn lówó tá a bá fi lè sinna ẹ̀yin lọ́wọ́ bí ẹ jìyà o tọ́lá ẹ̀ wá bá wa kẹ́ ẹ sọ bá jìnnà fún wa o bá a bá ma kalẹ̀ fún yẹn lómi yóò ní ẹ ti lẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ pé wá dájú sọ́lọ́run inú abí mi gbà mí àfa ní a bá pè ní wá sí gbà mí inú bí mi ẹ ti máa gbúdọ̀ ẹ̀kọ́ lówó rí ṣe wọ́n wàá pè lálàdà wá sí wàá jókòó wọ́n fún ní mọ́tò tuntun bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n kó kíní yóò mọ̀ mú wọ́n wá ní alájí kíní kan àwọn alágbèbá yìí àwọn jẹ́ wọn tó fẹ́ tó fẹ́ ayọ̀ sanwó wọ́n tó máa fi wọ́n mọ̀ pé wàá jáde náà. rọra wọ́n náà wàá jáde ní ẹ̀bí wọ́n ní mo dúpẹ́ fọlọ́ mo jẹ jẹ́ àmọ́dọ̀ kẹsàn-án lónìí ẹ̀ sọ mo wá fún yín twenty thousand owó kẹyà bọ́ọ̀ ni gbọ́dọ̀ gbogbo ọkọ̀ twenty thousand owó kí twenty thousand tọ́ba wọ ní títí jẹun ní ná fifty eight thousand tí ó kún jòkó ìyàwó ní ẹgbẹ́ ẹgbẹ́jà ń bẹ̀ yẹn bí àwọn ẹja ní sí kan jẹun lẹ̀ ọba jòkó mẹ́lẹ̀ kan tó jẹun wá fún ní kíní eighty thousand naira á fún wọn káàdì wọn á yọ aṣọ káàdì lápò àmọ́ ẹ lọ eighty thousand wọn ò ní ìtumọ̀ náà owó tó ní lójúmọ́. wọn á yẹlé ibú kalẹ̀ wọn lówó lọ́wọ́ ọkọ mọ́sálásí ẹnìkan yẹ nìkan mùsùlùmí kan lówó tí ọkọ mọ́sálásí kí wọn lẹ́ẹ̀kọ́ one point five million dọ́hùn tí wọ́n kọ́ mọ́sálásí tí ó dàbí àdìyẹ náà lẹ́yìn yẹn bá ń kọ́ ní twenty by twenty feet àdìyẹ sáà tẹ̀ mọ́ rí bí sẹ́ẹ̀rì náà pàdé náà ọmọ yéésù ní nínú apá ẹ lọ dání wọn yín sí tọ́lọ́run ẹ ti máa ti ìsìn kọ́ àdìyẹ nà kalẹ̀ fúnra yín ẹ máa ti ìgbà tí ń bá yín sọ̀rọ̀ yín kọ́ àdìyẹ nà kalẹ̀ fúnra yín wọ́n á tún bá dìbò òdodo tẹ́ ṣe pẹ̀lú owó tọ́lọ̀ fún yín ẹ má nà nínú àfà iná lè mọ̀ bá bì yín náà ìmọ̀ sanwó yàlù yàlù bẹ́ẹ̀ ti ń ṣe kánú ìkọ́wá náà ṣàyàtì ni yóò sọ yín dọ́mọ ìyá àtẹ̀tání wà kánú ṣètánì lọ́ọ́ bì kàbúrà ṣètánì ti yà hàn wọ́n ti fi ọlọ́run lẹ́yìn ọ̀rẹ́ rẹ̀. ìmọ̀ tó rí báyìí àdéhùn bí ti rọ àwọn àmọ́tí mi rọ bí gàdá ẹ farabalẹ̀ ṣe nígbà míì ẹ mi dáadáa bẹ́ẹ̀ yẹn bá yí sí ojoojúmọ́ kí lówó lọ́wọ́ ẹlòmí ọjà ló fi máa tàbọ̀ kọ́ bá ti sà ọjà ó ti kí ni kò ní sówó sórí ìgbà tí ò sí ẹ̀kọ́ mi dáadáa àwọn èèyàn kò máa wá bá wọn ṣé ilé yẹn bá ti ṣe rí láyé ọlọ́mọ ìjọ bàjẹ́ fún yín ẹni bá ti ṣe rí ọlọ́mọ ìjọ bàjẹ́ fún yín ẹni tí bá ti rí tọrọ kọ́mọ ọlọ́mọ ìjọ mọ̀ọ́sì ẹni tí bá ti rí ọlọ́mọ ìjọ mọ̀ọ́sì torí bí ó sì bá ń bọ̀ ayé òní mọ̀ ó tún máa bọ̀ bí ẹ ti bọ̀ yóò ní ọjà ti dẹnu kọlẹ̀ ìtọ́ ọ̀dà láti ìlú èkó ìjọba ti gbẹ́sẹ̀ lé ṣíìpù ti dà sómi àwọn onímọ̀ wọ́n tún wá bọ̀ ọ̀pọ̀ bọ́ wá ní òsì wọ́n tún wá bínú ọlọ́ni tó wá bá ọ lásìkò kára bá ní sòdodo pẹ̀lú ẹ̀ fàkúrì làwọn kọ́wọ́ lẹ́nu. ọ sọ fún mi pé àbúrò mi dákun ntọ́ wà nílẹ̀ ti yàtọ̀ mo ní problem kò sówó lọ́wọ́ mi. mo bá nínú jẹ́ o ẹlòmíràn ni ṣé bá wáyé òní eléyìí wọ ara rẹ yóò jẹ nǹkan tí nǹkan dá a ah, ah, kò sọ báwo tí ọba sílẹ̀ bí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe kí ni sàlàyé fún mi ó di mélòó. ولا تجعل يدك مغلولة إلى ولا تبسطها كل البسط. Àyá kejìlá òdodo bẹ́ẹ̀ sọ pẹ̀lú Ọlọ́run لا تجعل يدك مغلولة إلى عنقك. ẹwọ ẹwọ ni kí mo ṣe yìí mo pa pọ ẹ lọ sọ ma gba mi dání kí mo ṣe yìí mo fóòlù di àbí kí mo wá ṣe yìí ẹ́n alájí ẹ̀yẹ dìde ọ̀ya ẹ̀yẹ yẹn ẹ mẹ́sẹ̀ bẹ́ẹ̀ mẹ́sẹ̀ bẹ́ẹ̀ ẹ bọ́ bá kò ẹ ti yọwọ́ ẹ yọ padà ẹ dàgbọ́ báwọn ti yóò yé ṣe àṣìkò bá kò kí ló ṣe fún wọn bẹ́ẹ̀ mi yìí ti ṣe yìí àṣìkò bá kò mọ́ ẹ́ èyí tí wọ́n ń ṣe báyìí káàkiri pẹ̀lú ẹ̀ ti ń ṣe báyìí báyìí yẹn bí èmi lọ́wọ́ mọ́ àṣọ ọ̀sẹ̀ ní báyìí aláàjì ni wọ́n wá ṣètò ẹ̀fà àwọn bá lè yẹ gírí eléyìí ṣe tá àti yọ eléyìí ọ̀rẹ́ yàrá gírí ẹ wá wọn nù. wọlé tẹjọ ayé dẹkẹ mẹbìrún lẹtẹlẹ ilé àwọn ọmọdé. ọlọ́run ní máa ká wọn pọ̀ kọ́ wá kọ́ séjì ká ìtumọ̀ ẹni pé máa ya ń. wọlé ẹ wo ẹ dàpọ̀ ẹ wo ẹni bá ti ṣe fún ọ sọ̀rọ̀ sórí tó bá ti ṣe tó bá yẹ ohun lórí ìgbìyànjú kí n kó kọ́ rẹ ẹni tó bá ti sábà yàwó tó kókọ rẹ̀ eribu rẹ̀ bẹ́ẹ̀ látọ̀la rẹ̀ ni o eribu tí ó ṣe ẹni tó awí lówó owó yìí pọ̀ owó yìí pọ̀ púpọ̀ kí ló wá bàbá tó lówó yìí ọwọ́ aláhùn àwọn yẹn pọ̀ nílẹ̀ lárúbáwá obìnrin yìí lọ ra nǹkan bẹ̀ lọ́jà ọkọ yìí máa lọ àbá tí wọ́n lò tọkọ bá lọ ra nǹkan bẹ̀ ìgbà mi ọmọ rẹ̀ máa ń lọ bàbá yìí wá lówó ìmọ̀ mọ́sálásí wa lọ bá pé bàbá yẹn dàpọ̀ wọ́n fẹ́ kọ́ mọ́sálásí kan ní Russia a ní ibi tí o lẹ́ tí o lẹ́ thousand years bàbá yẹn ní àkọ́sọ́jà kò sówó ìmọ̀ kankan ìmọ̀ kọ̀ọ̀lọ́ dọ̀ rẹ̀ ó ti dàpọ̀ ìdí ìmọ̀ kọ̀ọ̀lọ́ dọ̀ rẹ̀ bàbá yìí wá lọ àkọ́lẹ̀ lọ́jà omi mọ́tò ọmọ rẹ̀ wà sẹ̀fẹ̀ dẹ́rẹ́bù ojú kò lẹ́gbẹ̀ẹ́ òsì báyà mi ẹ̀rọ ojú kò lẹ́gbẹ̀ẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ ọmọ rẹ̀ wá ń gbé lọ traffic light wá tàn nígbà náà wá kàn mọ́tò kan wá dé sẹ́mi fún mọ́tò kan wá dúró sẹ́gbẹ̀ẹ́ wọn ó ṣe ti kó dúró sẹ́gbẹ̀ẹ́ tó wà yìí mọ́tò yẹn wá jẹ́ mọ́tò tuntun ní wọlé bẹ́ẹ̀sì tó ní mọ́tò kan wọlé bẹ́ẹ̀sì wà nílẹ̀ ní inú mọ́tò kan wọlé bẹ́ẹ̀sì wà lọ́wọ́ mọ́tò yẹn ó wá dúró mọ́tò yẹn dúró ṣe tó mọ́tò gbogbo ojú tó bá di ní ọ̀fẹ́ segin ni ní ọ̀fẹ́ wo bàbá yìí ń wo mọ́tò yẹn ọmọ rẹ̀ náà segin ni ọmọ wo ah ọmọ yẹn kan wẹ́n tó wà ní mọ́tò ó di gíláàsìmẹ́tì rẹ̀ tí wọ́n jọ wà ní sùn á ọmọ bá wọn dà ọba yìí sẹ́wọ̀n pé ọmọ jòkó báyìí bàbá wà bí mọ́tò tọmọ yẹn gbé wà ní ọmọ tó gbé mọ́tò yẹn nẹ́ẹ̀sì sí ọmọ tiẹ̀ wà ní ọmọ tí bí kan wà náà abdallah àti fàáyọ̀ mẹ́mà ẹ̀yẹ dẹ́là ọba ti di wọn lọ́ba ni a ah, níbo ló ti rí mọ́tò ó bí ọ̀rẹ́ rẹ̀ pé mo ti rí ẹ̀ fàwárí sì rẹ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ti kú òsì owó owó ẹ gbọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ti kú ta kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n lè wọ́n di kẹ́tẹ́kẹ́tẹ́ o. ngbàdúrà ah, balẹ̀ ń kówó kí láyé tó yà wọ́n kalẹ̀ nígbà ó ti kú nígbà ojú kú nìyí ọmọ ìjọba ẹgbẹ́ ìjọba ọmọ wa èyí tí ó ti múra sàdúrà pé bàbá mi tọ́jú mi ọlọ́run yóò dáa fún wa nkẹ́lẹ́kẹ́lẹ́ nínú àdúrà tí bókù jù láyé àdúrà fọ́ òkú tọmọ àdúrà tọmọ bá ṣe bókù jù àbá lọ èmi mo sọ bẹ́ẹ̀ fún wa wàlá tó ń sọ́ọ̀lì hàn ẹ̀yìn kò tàbá ọmọ tó yẹ kó sàdúrà fún kí ni pé kí ló bí kí ló bí tọ́mọ ń nígbà tí bàbá yẹn gbọ́ bẹ̀ pé mẹ́tàlì mẹ́rin ọ̀hún sì yìí kẹ́tẹ́kẹ́tẹ́ ti kú mo ti jogún mo ti jogún bàbá wo pé ọmọ yìí ní abájẹ ní ọ̀dà lẹni pélé yìí ló ń pè mí náà ní kí ló dé ó ní kọ́tọ́ọ̀nù kọ́tọ́ọ̀nù àwọn ọlọ́jà mẹ́ ó ní kòròsó lọ́rọ̀ ìmọ̀mú àwọn tọ́wọ́ báwọn tọ́wọ́ báwọn rẹ̀ mọ́mú yà mọ́sálásí ta ní ọkọ́ tó rú ìsìnkú ti kọ́ ọ̀ ẹni tí òkú tó ní kó kalẹ̀ ọwọ́ kó lé àwọn ìṣòro yìí wọlé dàpọ̀ fún ọmọ tó ti ṣe pẹ̀lú àwọn kéde kí n ṣe fún yín mọ́tò tuntun tó ń ra fún ọmọ rẹ̀ wá bẹ̀rẹ̀ sí ṣe ìgbà tó kó wà sí wà sí kí ni ló ń lapa lára ẹ̀ tó ń bá kẹ́ kó ló ṣe ra àbò náà yà tó ń bá yà gbogbo ayé ń ṣe pèlò láyé wọ́n ṣe pèlò ètò sì dáa ní kí wọ́n fẹ́ lóore ṣàdúrà fún ọ láyé tó a bá tún náà ṣàdúrà ṣe kí ni ọlọ́run fi ẹ̀ لا تجعل يدك مجنونة إلى عنقك ولا تبسطها كل البسط. ẹ sì máa ń lawọ́ àlàjù ẹgbẹ́ mi yé mùsùlùmí lawọ́ àlàjù kí ni ìtumọ̀ wọ́ àlàjù ìyẹn wọ́n bá ọ àbúrò rẹ ni ó fún ten million kọ́ lọ́ọ́ fi bẹ̀rẹ̀ owó ó sì mọ̀ pé mu tí kí ń gbóbi ṣe sì náà lọ́ba dé oṣù méjì onídẹ́ mílíọ̀nù táwọn ọ̀rọ̀ gbé àpàdé ọmọ lọ òun náà lọ di àbí ẹ̀ bá a fún fún twenty million kó o ti tí ó náà ló ṣe ni tọ́ba tó fúrò ẹ̀ lówó ọ̀làwọ́ àlàyé tó lóun máa gbọ́ pé àbọ̀dá kọ̀ọ̀kan tọ́ba ti gbélé bọ̀dá lọ́wọ́ yóò gbà ní a má jẹ bẹ́ẹ̀ ọlọ́wọ́ fẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ kò ní fífi náà àbí sẹ́mùtì ẹ̀ ẹ̀ kámú mélòó ló di ó di mélòó bàbá mi máa ń bọ̀ ẹ̀yin lọ́kùn ẹ̀yin obìnrin ẹ̀yin wọlé obìnrin ní bí àwọn eléyìí ẹ̀yin ló pe àfi tọ́ bá sọ̀rọ̀ láàrin yín kò ní bí rẹ̀ àgọ́ sì wà nínú yín ń kàwé lọ́wọ́ ọlọ́mọdé àgọ́ ẹlòmíì kàwé títí rìsọ́ọ̀tì ìwé ọwá di ẹlòmíì wà lájú títí rìsọ́ọ̀tì làjú ìyọ́dà lọ ọlọ́ni kílẹ̀ fún wa. wọlé àtàkì kúrò àwọn ọ̀lẹ́ àdàgbò. gbogbo ẹ̀yin òbí ẹ̀yin ọkùnrin ẹ bá wọn gbọ́ ẹ bá wọn gbọ́ ọlọ́run lè gbọ́dọ̀ pọmọ yín torí pé kò sí dẹ́tọ̀. ìtumọ̀ ẹni pé ẹ gbọ́dọ̀ fètò sọmọ bíbí torí kò sówó. ẹ gbọ́dọ̀ fètò torí kò sí kí ni. ẹ gbọ́dọ̀ fètò sọmọ bíbí torí pé kí ni. kò sówó. ọlọ́run ẹ lọ́sẹ̀ fara yín balẹ̀. ọlọ́run lẹ́ni ọlọ́run ní sáàsì kí fọ́ máa tẹ̀yìn náà. ẹ wo fara yín balẹ̀ nǹkan tí òye yín pọ̀ ju tó yẹ yín lọ bẹ́ẹ̀ náà ń kà sí ayé nígbà mẹ́rin ti travel bẹ́ẹ̀ dá Amẹ́ríkà ẹ̀ ní bàbá kà sí àgàmórí wọn ń lò ìgbà mọ́ lọ bí oṣù mẹ́ta ti tó lọ yìí mọ́ lọ jẹ ní ọ̀sẹ̀ tó lọ yìí mọ́ lọ kán jẹ̀wá mo dé lánàá olóòlì jẹ̀wá tí mo lọ tí mo dé mo ti lọ kán ní oníyojúmọ́ lè ní lọ lọ́sẹ̀ wà sí fún wọn mo dé wọn kọ́ ló ń gbé mi káàkiri pé wọn á kẹ́sì wọn lóbìnrin tàbọ̀kùnrin ọmọ tí wọn kọ́ lẹ́yìn tó bẹ́ẹ̀ sàn mọ́ wá ní ta bí àwọn ọmọ yìí wọ́n ní bàbá àwọn àti iṣẹ́ táwọn ń ṣe gẹ́gẹ́ ni kí wọ́n máa bímọ. ah gbọ́dọ̀ jẹ́jẹ́ wọn nítorí pé tí wọ́n bá ti níṣẹ́ lápá ìjọba máa ń fún wọn lówó tọ́ba ti wá bímọ wọn fi kún bọ́ọ̀sì bímọ wọn fi kún lòun bá wà sọmọ dídí lójú sẹ́. amẹ́ríkà wà ní sọ fún láéláé pé yìí bí yìí ṣe kíni amẹ́ríkà ò ní sọ pé yìí tó bí fún láéláé ẹ lọ́kọ̀ ẹ farabalẹ̀ ìgbà tí amẹ́ríkà sọ fún pé yìí tó bí fún sẹ́ẹ̀mẹ̀ fáwọn ọmọ tí wọ́n ń bí wọ́n máa bọ́ ní ọmọ wọn ní jẹ́ wọn ò léyìn tó tó ibi lọ lẹ́nu wọn ti wú ìwọ náà wọ́n tún wá ń fún ní lọ́tí visa bọ́ bá ti wá gbà wọ́n lọ ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ máa dégé ní ẹnu àwa tá a fún wa tí wọ́n ń fi lọ wà lónìí ẹlòmí yóò tún wá dìde ní yóò lọ́mọ tí mo fẹ́ bì í mo fẹ́ kọ́ di amẹ́ríkánà yóò wà lọ ìbímọ síbo kí làwọn ń ṣe sí wọn kí làwọn ń ṣe ṣé làákàyè wà mẹ́ta pípọ̀ táwọn ń pọ̀ òfin wọ́n fẹ́ fi ṣe àwa tí wọ́n ń dínkù ẹ̀sẹ̀ wọ́n láṣẹ wọ́n jẹ́ bí ń díwá kù. ètò ní yọ máa lọ fèrè sọmọ bíbí ó ti mọlú ọmọ tó bí i bóyá mẹ́ta tó bí i bóyá kò sólú là wọn. èmi tí ń bọ́ sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ nìkan fètò sí ọlọ́run nílé rí èyí fètò sí ìmọ̀ bí lọ ẹ bá ti pé ọlọ́mọdé ọlọ́mọdé la ká yọ sọ ètò tí bàbá tèmi tó tóbi kàn mí irú ẹ̀ lèmi tó tó ètò tí bàbá tèmi tó tóbi kàn mí irú ẹ̀ lèmi tó tẹ́kí ni bàbá mi ń súnmọ́lé ti yẹ kó tó fẹ́ yá mi. mi wá sàkọ́bí ìyá mi nọ́mbà tù mọ́ wa ọlọ́run tó wá pè yá mi sọ́dọ̀ lẹ́yìn ìgbà tó bí èmi tó ọlọ́run pè sọ́dọ̀ bàbá tó wá fẹ́yàwó tuntun mi òun náà kú bímọ mo wá fẹ́ bí yín léèrè mo fẹ́ bí yín léèrè kéèyàn lùsì mi lọ́mọ lùsì àti lùsì tí a bá ń ka ọmọ tí a bá bí yín sọ wọ́n kà mí tí mo ṣe ń nàka sí pé ọmọ tí mo ti kéré ma akọ́bí dáàbì ni ọmọ mẹ́fà ló bí tó jù mí lọ akọ́bí dáàbì ni ọmọ mẹ́fà sẹ́kọ̀mù ọ̀lùjúmọ́ mẹ́rin tó jù mí lọ tọ́jú ọ̀lùmẹ́rin tó jù mí lọ tí gbogbo àwọn àbáyé náà yìí tó wọ́n pè ń bọ̀ ọ̀dà bàbá èèyàn tó gbọ́ mẹ́fà tó ju yẹn lọ tó ń bò tó ga fada ọ̀dà ní ti yẹ. àyà kúrọ̀ lẹ́bí mo ti wá kéré mẹ́ wọ́lọ́lọ́ lérí mi bẹ́ẹ̀ mi náà ti mọ̀ wáyé mo gbé kára mi wáyé bí mo ti kéré mọ́ Allahu akbar èmi ni mo wá kọ́ ilé lẹ́kọ̀ọ́ àbátúgbé mo lè lọ mẹ́fà yóò àbájú yìí gbogbo ayé ti gbà pé wọ́n ti bí ọmọ yìí fẹ́ni tí ó tọ̀ ni bàbá wa tọ́ mi fún rẹ̀ ọ̀sánwó lé ní òwú rẹ̀ ọ̀sánwó lé òwú rẹ̀ mo wá jáde lójú bàbá mo tó wá rí sí mo wá kọ́lé bàbá tó wá ń gbé nu lé mi bàbá máa fẹ́ àhá ń gbélé ìmúra náà sẹ́mi ìrànràn ìmúra náà wá tí n bá jẹ́ ìyàwó ni ah, ìmúra náà ìmúra náà wà rà ìmúra náà ìmúra ìrànràn njọ mo ní wàá kàrà mọ́kànlá mo fẹ́ kẹ́ gbé lọ́dọ̀ tèmi náà mo fẹ́ kẹ́ gbé lọ́dọ̀ tèmi náà

wọ́n á gbé bàbá lọ sí bàbá èmi mo wá sí ìlú nǹkan bàbá èmi tí wọ́n rò pé wọ́n bí kalẹ̀ fáwọn tó ti ní àti yọjú bàbá tí ń bímọ bọ̀ ètí ìbí àkóso tó ní ka ìlú pé inú ni ọmọ rẹ ti sún nù o ti ní wọ́n bọ̀ di wọ́n bọ̀ di o èyí tó bí o wo yẹ bọ́ ọ̀sọ̀ lórí ọ̀rọ̀ owó tó ní ọ̀sọ́mọ rẹ lè yàn owó ọ̀sọ́mọ lè yàn ìjẹ́ èèyàn mọ́ mú wọn látọ̀rọ̀ yìí owó wo ni wọ́n fi tọ́ Sani Abacha owó wo ètò Abiola owó wo ètò Babangida owó wo ètò Yar'Adua ẹ lọ́ọ́ ka tó gbogbo wọn ọba wọn oríṣẹ́ jódótà ó sọ gbé kòrókòró ní sọ Nàìjíríà pé nígbà tó ń lọ sẹ́kọ́ ní sọ wọn wọn bàtà sí wọn lọ́wọ́ tọ́nu olówó tọ́ máa rẹ kò túmọ̀ ẹ̀ ló jẹ́ yẹn èyí tí ó jẹ́ yẹn mọ́ sẹ́mẹ́tò òdodo àbọ̀dọ̀dọ̀ kọ́ àbí kílẹ̀ bẹ́ẹ̀ lè kí n máa yí sọ gbogbo ọ̀nà tí n sọ ní jọ yín la kò sí bẹ́ẹ̀ lọ́n kí n tó dé kò yé wọn ni ìyá tó bí Buhari ìfúnlẹ̀ twenty ní gbogbo ẹ̀ ló yé nọ́mbà thirteen Buhari wa òun ló mú nọ́mbà thirteen gbà wọn níbí. alonso dẹ́sí pẹ̀lú ọlọ́run láti kàrà bò zina ẹ má sì sìnà láti kàrà bò zina ẹ má sì sìnà sí àdìsí náà ẹnna wò kàn ní fàáyíṣà ìbàjẹ́ ńlá ni. wọ́sà sẹ́mi. ibẹ̀ da yí ẹni tí n bá ń sẹ́wù ni ẹ wò ó sì ń àmì wòtá kanlẹ̀ Yorùbá tí a bá lẹ́nu kan rí ṣe kúpẹ́ ńlájú ọbẹ̀ ṣe fàájì nǹkan iṣẹ́ ẹgbẹ́ méjì wọ́n fi ṣe fàájì nílẹ̀ Yorùbá yìí tí a bá lẹ́nu kan lẹ̀ Yorùbá yìí kúpẹ́ ń sọ̀dọ́ ìṣe sàmàlí ìṣe gbajúmọ̀ pé ń ṣe fàájì iṣẹ́ ẹgbẹ́ méjì nílẹ̀ Yorùbá wọ́n fi ṣe fàájì iṣẹ́ ẹgbẹ́ àkọ́kọ́ obìnrin bọ́ bá ti rí sẹ́yìn báyìí yóò máa gbóbi oríṣiríṣi ni iṣẹ́ ẹ̀kú kejì ọtí ó wà nílẹ̀ báyìí yóò máa mutí ni iṣẹ́ méjèèjì eléríire dédìẹ ẹgbẹ́ àtọ́nà fẹ́ sọ̀rọ̀ sínú ńlá tẹ́kọ̀ àgbóṣìṣì náà ẹ má sọmọ́ sínú ẹnna òun ká nàfà híṣà ìbàjẹ́ ni wàsá àṣẹbí ìlà sórí tọ́ba jẹ́ mílíọ̀nìà tọ́ba mú sínú ẹmọ́sẹ́ bílíọ̀nìà lọ́yẹ kó jẹ́nu kádàrá rẹ̀ sínú ẹ̀rọ rẹ̀ gúlẹ̀ tẹ̀síbẹ̀ o èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ìwọ lọ fi sísẹ́lẹ̀ kó o bá sì kí o ti rí lọ dábìlẹ̀ fún sìnà kó o mójútó ìyàwó rẹ bọ́kọ̀ ọba tó fẹ́ kejì bí kejì ò tó fẹ́ kẹta bí kẹta ọ̀ka ò fẹ́ kẹni kó o wá mójú kò mi sìnà má ṣe sìnà kó o wọ́n lọ́wọ́ ti wá sègbèsè ayé rẹ nínú tí ń ba yí àwọn èèyàn jẹ́ luwa yìí tí wọn ò fi rántí tọ́lọ́ ta nẹ́bí sìnà jẹ́ kan ẹ dákun òdòdó tẹ́ sọ pẹ̀lú ọba yín ẹ má ṣe sìnà o èyí tí n bá ń sẹ́nu yín léyìí tó gbọ́ wá sí ìkọlọ̀ lè tó bá àǹfààní pé mo ṣe wá sí fún yín lòun ló jẹ́ ń ṣàdúrà kí n tó bẹ̀rẹ̀ wá sí mi pípọ̀ mo fẹ́ sọ pẹ̀lú àníyàn tọ́lọ́ wọn mi ì sì fẹ́ sọ tó wọn fẹ́ kí n sọ mo sì fẹ́ pé tẹ́ ẹ bá gbọ́ ọlọ́run ti ṣiṣẹ́ ní bí mo dúró sí ẹ má ṣe sinimá mutí méjèèjì bàbísí ayé jẹ ni ìnà wò ká nàfà ìṣà sinimá bàbísí ayé jẹ wàsá àṣẹbí ìlà ìdáyẹ tọ́ba ṣerú eh, ọlọ́run kaniláyà bí náà dáná bá ń tọ́ bàbá yìí bí ìyá bá jẹ́ ni ọlọ́run yóò wọ wàhálà wàhálà kí ni ó wọ̀ agbàwẹ̀ lọ́sàn-án àsìnáfìlà lóru ẹlòmíì ní ọ̀nà mílíọ̀nù sínú àwẹ̀ yìí ẹlòmíì ọ̀nà òmùra ẹlòmíì ṣàìsùn ṣàgbà ṣe gbogbo ẹ̀ ẹ dákun káwọn kò déwájú ọlọ́run kọ́nà wọn sọ pé wọn ò fẹ́ ìbò lákòlọ́ babalọ́ ni kọjá lù bẹ́ẹ̀ abalọ́ Bangkok a bá lọ Singapore a lọ lè kọjá tá a bá kó dé Nàìjíríà tá a bá ta lẹ́kọ̀ọ́ bára èkó ọ̀bára tá a bá dé Ọ̀ṣun a lè rí ta bá a dé Nàìjíríà a lè ẹ dàpọ̀ iṣẹ́ ìbáàdà tá a ṣe irú wá sí tẹ náwó sí tẹ ìwá yìí táwa náà wá sí irú lẹ́fìlì òru wàhálà àti wá sí káàkiri à ń kálukú rání tó lóun bá lóun ò bá mu lọ ولا قصر بلوة ولا قصر بلوة اللهم تقبل صيامنا وقيامنا وسجودنا وركوعنا واعتكافنا وصدقاتنا وزكواتنا آمين يا رب العالمين اللهم تقبل صيامنا وقيامنا وسجودنا وركوعنا واعتكافنا وصدقاتنا وزكواتنا آمين يا رب العالمين اللهم آتنا فرصة تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها يبقى نواسي بابا وإمام ọlọ́wọ́ jẹ ẹ̀yẹ́pẹ́ ọlọ́wọ́ jẹ sèwájìlẹ̀ ọlọ́wọ́ jẹ mi yóò kó fún wa àfa àfọsẹ́ mc ọlọ́wọ́ bá pẹ́ yín ní ẹ̀sà pọ́lẹ̀ mi ọba mi ọ̀pẹ́ yín ní gbogbo títí ń gbẹ́mi tí ń wù mí àwọn ọlọ́wọ́ kà yín gbogbo títí ń gbẹ́mi tí ń wù mí àwọn ọlọ́wọ́ kà yín wọ́n àti mi ọlọ́wọ́ jẹ mi ṣiṣẹ́ ọlọ́wọ́ jẹ mi ní olóòlù ọlọ́wọ́ jẹ mi ní olóòlù ọlọ́wọ́ jẹ apẹ̀lẹ́ ìjọ náà ọlọ́wọ́ jẹ apẹ̀lẹ́ ìjọ náà náà jẹ́ pẹ̀lú àdìjẹ́ náà ẹ̀ẹ́ alájú maruf èèyàn mi púpọ̀ ni wọ́n àkànní èèyàn mi púpọ̀ ni wọ́n èèrí yìí làárọ̀ yìí àjọ ṣe jojúmọ́ ni every sunday ẹ̀ wá lónìí ọlọ́run ní báàsì kì í jẹ ọlọ́run ní báàsì kì í jẹ dáadáa yóò ní wálẹ̀ ọba mi mọ̀ gbé yín ga ẹ máa lò kesi ẹ máa lò kesi ẹ máa tẹ̀támálẹ̀ ọlọ́run jẹ́ máa tẹ̀támálẹ̀ ọlọ́run ẹ̀yà àti gbogbo àwọn yòókù yín àbí Ibrahim ọlọ́run jẹ́ ṣe rire ọlọ́run jẹ́ ṣe rire ọlọ́run jẹ́ ṣe rire eléyàwó yín wà ń bẹ̀ alọ́lọ́wọ́ bá wọn àwọn ọmọ mi wà ń bẹ̀ alọ́lọ́wọ́ bá wọn rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar rabbana la tu'akhidhna in nasina wa akhtana tọ́ àwọn tó bá tó pè wá wọn ń sàmì orí yẹn rọ́bà yìí dé alọ́lọ́wọ́ bá yín alọ́lọ́wọ́ bá yín bẹ́ẹ̀ ti kóra yín jọ yìí ó ń jẹ wà jẹ́nà bàbá mi yín náà ní yóò ayé yín ò ní ibi sẹ́yìn yóò burú ẹni bá ní sẹ́nu yóò ní tòsí ẹni tí ètí ìjọba yóò dùn sí ẹni tó bá dá fún yín àìní dáná ọlọ́run ti kàn ẹni tí dá fún yín àìní dáná ọlọ́run ti kàn ẹni tí dá fún yín àìní dáná ọlọ́run ti kàn ẹni tí tí ń rí jẹ tí ń rí mu kò ní mọ̀sí ẹni tí ìlú ọlọ́run dùn yín ọlọ́run bá tẹ̀sán yín lọ́rùn ọlọ́run bá tẹ̀sán yín lọ́rùn ọlọ́run bàbẹ̀ sí lérò ọlọ́run ló yí fẹ́sì ọlọ́run ló yí fẹ́sì ọlọ́run ló yí fẹ́sì ikọ́ dánú ọ̀rọ̀ ẹ̀sìn yín ọlọ́run ní bàjẹ́ èyí tí èdè àbí ẹ̀sìn yín ọlọ́run tó sí àwọn ìyàwó yín ọlọ́run ní bàjẹ́ yín jẹ́ ọlọ́run ní bàjẹ́ yín jẹ́ ọlọ́run ní ní ní ìjọ yín ọmọ yìí ò ní dídàkudà ò ní jẹjẹkujẹ ò ní yẹyàkuya ọlọ́run ọ̀wọ́ kọ́ yín fún yín ọlọ́run ọ̀wọ́ fún yín ọlọ́run ọ̀wọ́ fún yín ọlọ́run níṣẹ́ yóò yẹ ẹ̀nàmọ́ lọ́wọ́ ọlọ́run níṣẹ́ yẹ ẹ̀nàmọ́ lọ́wọ́ ọlọ́run níṣẹ́ máa bú wọn kò níṣẹ́ máa gàn wọn ọlọ́run níṣẹ́ máa mú wọn fún wọn ọlọ́run jẹ́ yẹn dáa ẹbí yóò ní dàrú ilé yóò ní dàrú gbogbo yín tẹ̀ ń gbọ́ mi tẹ́ wò mí àdúrà mi gbàlẹ́ yìí gbogbo ẹni tí ń gbọ́ni tí wò ní àdúrà mi gbàlẹ́ yìí wọ́n bọ̀ lọ́wọ́ fi sàmà lakọ́ni dasa yìí sọ̀kà amúlò kàbí sàmà ìwà láàdì kàmára mọ̀tò kàbí sàmà fẹ́jà lọ́wọ́ bàtà kàbí láàdì ègbúdà lọ́wọ́ bàlẹ́ wọ́n àtàwọn yàrá àtàwọn bùtọ̀ yìí bí anzil alina ramata náírà mẹ́tìkà yà ṣùfà àmì ṣùfà yìí kà alá àmàlà dì náà fẹ́ wọ́n alá